عليهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى دينهم لأماناتهم وعلى طاعة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لهما وكسونا العظام أهما ثم أنشأنا خلقا آخر فتبارك الله وحسن الخالقين ثم إنكم بعد ذلك لميتون ربكم يوم القيامة تبعثون ثم إنكم يوم القيامة تبعثون ولقد خلقنا فوقكم سبع طرائق وما كنا للخلق الخلق أنزلنا من السماء ماء بقدر فاسكناه في الأرض فاسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون وانشأنا لكم به جنات من نخيل وعناب لكم وعناب لكم فيها فواكه كثيرة ومنها تأكلون وشجرة تخرج من تور سيناء تنبت بالدهن تنبت بالدهن وصبغ للآكلين وإن أفلا تتقون فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء أنزل ملائكة ما سمعنا بها أسافي آبائنا الأولين إن هو فتربصوا به التاهين قال رب انصرني بما كذبون زوجين سنين فاسلك فيها من كل زوجين سنين وهلك إلا من سبق عليه القول منهم ولا تخاطبني في الذين ظلموا إنهم يشركون فإذا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين وقل رب أنزلني منزلا مباركا وأنت خير جعلنا من بعدهم قرنا آخرين فأرسلنا فيهم رسولا منهم أن اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون وقال الملأ من قومه الذين كفروا وكسبوا بلقاء الآخرة واترفناهم في الآيات الدنيا ما هذا إلا بشر مثلكم يشرب مما تشربون ولئن أطعتم بشرا مثلكم إنكم إذا لخاسرون أيدكم أنكم إذا منتم وكنتم ترابا وعظاما لأنكم مخرجون هيهات هيهات لما توعدون إن هي إلا حياتنا الدنيا نموت ونحيا هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما نحن بمبعوثين إن هو إلا رجل فترى على الله كذبا وما نحن له يحسرني بما كذبون قال أما قليل لا يصيبهن نادمين فخصتهم الصيحة بالحق فجعلناهم غثاء وخصتهم الصيحة بالحق فجعلناهم جثاء فبعدا للقوم الظالمين ثم شأنا من بعد آخر لله والصلاة والسلام على رسول الله سيدنا محمد صلى الله تعالى عليه وسلم وعلى آله وصحبه أجمعين وبعد أدوك الله دولون أبا alágbára tó ní kápá gbogbo nǹkan lọ́dọ̀ tó sì la yakhfa ala ahadin kò pamọ́ fẹ́nìkan tí ò ní máa pitọ́ ọlọ́run ń bẹ látara wujudul makhluqat wal kainat látara gbàǹra wọn ẹ̀dẹ́yàn àsìnra wọn nǹkan míì tọ́lọ́run ọba wa dá ìyẹn náà ń jẹ́ kámẹ́ wípé ọba tó ní wa ń bẹ ọba yìí náà ni àwa ń kí là ń kí látara wípé òun náà ni kíkí àti kíkí tọ́sí kíkí tọ́sí kíkí tún tọ́sí látara bẹ́ẹ̀ a lè kí ọlọ́run bó ti tó báwo lèèyàn ṣe fẹ́ kí ká tó dáyé ni wọ́n ti kí kódà wọn à kí tó wọn à rí kí tó bó ti rí ọlọ́run kó sáà gbá níwọ̀n bá ti mọ bọ́lọ́run ti rí nìí ìkẹ́ẹ̀gẹ́ ọlọ́run kó máa bá aṣíwájú wa ọ̀gá wa ẹni ọlọ́run ọba ránṣẹ́ gbogbo ayé tó sì láàánú wa púpọ̀ anabiwa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam àwọn ará ilé anabi àwọn sọ̀hábà rẹ̀ àtàwọn tí wọ́n tẹ̀lé wọn àtàwọn tí wọ́n jẹ́ káwa náà máa ń pè ní Islam táwa náà fi ń ṣe é títí di àsìkò táwa náà wà yìí tó fi ń gba ṣíṣe ọlọ́mbà wa kẹ́ wọn àwọn tí wọ́n bí wa ìkẹ́gẹ̀rẹ́ ọlọ́mbà wa ṣe fún wọn àwọn tí wọ́n kú mbẹ́ ọlọ́mbà wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́lọ́lá ilaha illallah àwọn àfọ́ wa tí à ń sánsá bẹ́ẹ̀ bòjì tọ́lọ̀ ń ta sí wọn lórí látara mímọ̀ táwa náà fi ń jọ ẹni tí àwọn èèyàn ń pè lóní mímọ̀ látòrí maulana sheikhuna adam abdullahi al-ilori wa sheikhuna kamaluddin al-adabi wa sheikhuna yusuf al-ibuaji wa sheikhuna mustapha zaglulu sanusi wa sheikhuna musin edu wa sheikh abdulatif yamuni wa sheikh yirgisa akọlu allahumma arhamuhum jami'an ya rabbal alamin ọlọ́run dákun báwa pa wọ́n pọ̀ kẹ́ àtàwọn arú wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run bá wa wọn lọ́lá agbára rẹ̀ àtijọ́ kan ṣo rẹ kó wọlá kó wọ náà ní ọba tí máa kẹ́ ẹrú ah, tí ó sì rí ẹrú náà kẹ́ ọlọ́mọba wa kẹ́ wọn lọ́la la ilaha illallah muhammadu rasulullah wala hawla wala quwwata illa àwa tara bẹ́ẹ̀ aṣàdúrà fún gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ lólùfẹ́ wa ah, ọlọ́mọba wa ṣàlékún dáadáa fún yín kọ́lọ̀ mọ́sí fi lẹ̀ nígbà kankan lọ́la la ilaha illallah muhammad rasulillah sallallahu alayhi wa sallam ah, látara bẹ́ẹ̀ náà àwa náà kọ́lọ̀ ń dákun kó ṣíjú àánú wa kó sì máa dá wa dára wa kó má fi wá lẹ̀ nígbà kankan ah, kó sì máa ṣe dáadáa pẹ̀lú wa lọ́la la ilaha illallah muhammad rasulillah sallallahu ta'ala alayhi wa sallam wala awla wala quwwata illa billahi al-aliyyil azim. Al kọ́lọ̀ kó ṣe dáadáa fún wa so kọ́lọ̀ kó wa ràn wá lọ́wọ́ torí àwọn nẹ́tíwọ́ọ̀kì wa yìí oúnjẹ yìí pé iṣẹ́ wọn ò fẹ́ kò fẹ́ lálàáfíà tó bí ó ti tọ́ àti bó ti yẹ àmọ́ a pé wọn bá tọ́lọ́ bá ní ká lè rí ṣe ń bẹ̀ insha allahu ta'ala a máa gbìyànjú ẹ̀ àwa ṣàdúrà fún mawulana fadilatu sheikh habibillahi adam abdullahi ilori mudirul markas adam allahu hayata ulana bil afiya wa salama ya rabbil alamin ọlọ́run dákun bá wa jórí bẹ́ẹ̀ ẹ rí i pé àkọlé àtúnwá sálámà sẹ́yìn náà tẹ ẹjọ́ ọmọ ẹ̀yà wa kọ́lọ̀ bá wa ṣe dáadáa fún yín ẹ̀yin olólùfẹ́ tẹ́ ẹ dúró tí ètò yìí pẹ̀lú gbogbo ń tẹ́ ẹ ní ọlọ́mọfẹ́ yín náà lẹ̀ nígbà kankan tòrẹ́ yìí náà làwa àwa náà sì lẹ́yìn ọlọ́run wa nífẹ̀ẹ́ lómi ìṣe wa lọ́lọ́lá ilaha illallah muhammadu rasulillah a rí i pé àkọ́lọ́ ọ̀rọ̀ wa yìí náà ni alfarku bẹ́yìn allahi subhanahu wa ta'ala wa òrìṣà naam ìyàtọ̀ kí ni ìyàtọ̀ láàrin ọlọ́run àtòrìṣà ẹ rí i pé ńlẹ̀ yorùbá tá a bá gbogbo ẹni tí ọlọ́run ò bá ní kórí ìsìláàmù ṣe nílẹ̀ yorùbá kò lè dá ọlọ́run ọba mọ̀ tán yányán yóò mọ̀ lọ́hùn àmọ́ kò lè mọ̀ tán yóò máa dàrú mọ́ lọ́wọ́ ńgbà míì ó rí i pé oríṣiríṣi nǹkan ni máa ń lọ lọ́wọ́ nísìnyí òkàn rẹ lómiì tí ó jáde yóò lóun ń tako Islam yóò wá máa mú àwọn àyà tí ò tiẹ̀ <laughs> la ilaha illallah mọlẹ́ni kan níjó ni ti ń sọ pé bí yẹn bá hàn tú ẹ̀bọ ló ṣe ẹni tó hàn orúkọ ọlọ́run àbí tí yẹn bá di tíra ṣé èyí tí wọ́n kọ́kọ́ ọlọ́run sí àbáyá tàlùkùrẹ́sì ló wà ló ṣe bọ́ ó wá ń gbà tó wá ń ka àyà wá ń gbà la ilaha illallah ó wá ń suratul baqara <laughs> mo wá wò pé kí ni àwọn aya tí ń kà yìí amọ́lójú àwọn aláìmọ̀kan wọn ni ah, àfa yẹn fa aya sòwòdà yìí pé òun náà ṣẹ̀ṣẹ̀ jáde bóyá wọ́n ń lò láti fi takò síláàmù tóun náà ti kéwú rí ẹ ọlọ́run dákun má jẹ́ kí iṣẹ́ ìtọ́nù dá kéwú ẹ kọ́lọ̀ kó là wá ń bẹ̀ kó sì ṣíjú àánú wọ̀ wá so ẹ rí i pé ní ìsìn lánàá àwọn àfa kan wọ́n lé bẹ́ẹ̀lì àwọn àfa àwọn àfẹ́ ẹlẹ́bọ̀ọ́ látara wípé wọ́n ń ṣiṣẹ́ fáwọn ẹlẹ́bọ tá à ń lérò wípé wọ́n ń ṣiṣẹ́ fún Islam ẹ rí i pé nígbà tí wọ́n wá dá ọkọ̀ padà sọ́dọ̀ àwọn olóko orúkọ téèyàn bá ń jẹ́ kò yẹ kó dùn yàn kán péèyàn ní mùsùlùmí kò yẹ kó máa dùn tó bá péèyàn lẹ́lẹ́bọ tó bá yẹ pé lẹ́bọ ní lóòótọ́ kò yẹ kó máa dùn àwọn ká máa ní gbogbo wa lẹ́lẹ́bọ torí pé ọlọ́run ní kí abraham lọ rúbọ rárá à ń lo èdè yorùbá tí ò gbádùn ni. ajayi crowder pẹ̀lẹ́ni tó ṣàkóbá fún wa ńlẹ̀ yorùbá àwọn nǹkan míì tí ó mẹ̀túmẹ̀ rẹ̀ lédè yorùbá látara wípé ẹni tí wọ́n kó lẹ́rú lọ sí british ní england táwọn colonial master kó lẹ́rú látìgbà tó wà ní kékeré tó wá lò bí ogójì ọdún tó lé tó á dé tí èdè yẹn ò yé e mọ́ tó wá ń fi ìgbìyànjú sọ̀túnmọ̀ nǹkan tó wá ń lo tí wọ́n máa ń lo yóò lo àlùfáà fáfá kìrìsìtẹ́nì ṣé túmọ̀ rẹ̀ nu lọ́dọ̀ tiwọn yóò lo wòlíì tí ń jẹ́ èdè lárúbáwá tí ń jẹ́ wàlíyọ̀lá torí pé n tó gbọ́nù láti máa fi di ọ̀rọ̀ yẹn òun ló lo kẹ́límọ̀ ẹ bọ́ làwọn náà fi ń lò ìrúbọ nítorí kó lè bá a yé wa. tá a bá ń sọ̀rọ̀ gbólóhùn nínú èdè àwọn gbólóhùn kan ń bẹ ó lè jó òun nìkan wọ́n lè máa lò fún nǹkan mẹ́ta kọ́ máa lò fún nǹkan méje tá a bá ń sọ̀rọ̀ ìmúrogún pẹ̀lú ọlọ́run kéèyàn máa pe nǹkan míì lọ́lọ́run almushirik ẹni tó pe nǹkan míì lọ́lọ́run tàbẹ́ni tó pa nǹkan míì pọ̀ mọ́ lọ́run nínú àyálò èdè fún nìkan pè é lẹ́lẹ́bọ torí pé wọ́n rí i pé ó ń bọ nǹkan tí nǹkan yẹn èé ṣe ọlọ́run àyálò èdè ni bíbélì yìí sọ fún wa pé aṣèrè ni yóò sọ wípé kò sọ lọ́hùn ṣùgbọ́n pé tá a bá wọ indirectly ẹni tó tún pè nǹkan míì lẹ́yìn ọlọ́run tó ń fi kẹ́gbẹ́ ọlọ́run òun náà ti ṣí eré torí pé tí làákàyè ò bá yẹ èèyàn ò ní máa pè nǹkan míì lọ́lọ́run kódà Yorùbá fúnra rẹ̀ dá ọlọ́run mọ̀ tá a bá wá ń sọ̀rọ̀ wípé ta ìyàtọ̀ láàrin ọlọ́run àtòòṣà òrìṣà wọn a sì mọ̀ pé lóòṣà òrìṣà náà lẹni tí aṣàlẹ́ṣà ó ní nǹkan kan tó fi tayọ àwọn ẹgbẹ́ rẹ̀ pírẹsidẹ́ǹtì wa tòní Bọ́lá Ahmed Tinubu òrìṣà ni. President, àwọn kankan bẹ́ẹ̀ lóde yorùbá tá a máa ń lò wọ́n á ní orí mi dákun gbè ẹlẹ́dàá mi dákun ṣàánú mi ẹ rí wípé wọ́n ń lo méjèèjì papọ̀ orí mi ẹlẹ́dàá mi ẹlẹ́dàá mi lẹ́ni tó dá mi orí mi ni kádàrá mi ògbọ́ àyànmọ́ ni wọ́n máa ń pè lórí kádàrá yorùbá máa lo orí ni wọ́n fi máa ní orí mi gbèmí níjà o kádàrá dákun gbèmí o ni wọ́n fi máa ní orí mi o ẹlẹ́dàá mi o kádàrá mi àtiwọ́ tó o dá mi sọ̀pẹ́lẹ́ yìí nìsín tí yorùbá bá ń sọ̀rọ̀ orí afẹ́ ẹjọ́ ọlọ́run tí a bá ń sọ pé orí mi gbèmí níjà ẹlẹ́dàá mi dákun má sùn o sọ̀pẹ́lẹ́ yìí sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé má wò mí níran lọ́dọ̀ Yorùbá orí orí kádàrá ni wọ́n torí ẹ̀ ń pè lórí torí gbogbo ń tẹ́dọ̀ bá jẹ́ inú orí náà ló wà wọ́n ń pe orí ní kádàrá àyànmọ́ ẹlẹ́dàá lọ́lọ́run tó dá nǹkan yẹn lọ́dọ̀ Yorùbá yòókó wá ìran kankan lólókọ tí wọ́n máa ń pe Ọlọ́run. Lárúbáwá ń pe Ọlọ́run ní Allah Lárúbáwá a máa pe Ọlọ́run ní Rabbu nínú èdè Arameiki náà àtàbàrání wọn a máa pe Ọlọ́run ní Ela Allahu yẹn náà ni wọn a máa pe ní Eli Eli yẹn túmọ̀ sí pé Olúwa mi Ela Allah táwọn aláìmọ̀ kankan lónìí tí wọ́n ń sọ pé ó ṣàní Allah yẹn tó sì já sí pé Allah yẹn náà ni Jésù ń pè tó bá ní hela hala ni wọ́n máa ń pè ní Elohim Allah tó bá ní Allah Hallelujah ẹnjìníà <laughs> torí pé àwọn aláìmọ̀ kan lónìí èmi ò pera rẹ̀ ń pásítọ̀ èmi ò pera rẹ̀ ń wòlíì yóò tún wá máa tako ànábẹ̀rin sáfún tó lóun tẹ̀lé ti ń jẹ́ Jésù tó bá ní hálà hẹ́là Allah níjẹ́ bẹ́ẹ̀ hallelujah náà ni eli ale ale Allahu ní ẹ̀ náà ló di ale hallelujah so wọn tún wá máa takò Ọlọ́run tá a fi ń rí ẹnìkan tó jẹ́ aláìmọ̀ kan tó ń sọ yìí àwọn mùsùlùmí oòrùn ni wọ́n ń sìn àtòṣùpá àyìmọ̀kan yẹn pọ̀ gan n tó fi mọ̀ ní wípé n tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ni pé àwọn nàṣàrà kiblatuhum elmeshirik àwọn nàṣàrà tí wọ́n jọ ọmọlẹ́yìn Ìsá ojúlówó gan kíbùlà àwọn níbi tóòrùn ti ń yọ ibi táwọn máa ń kọjú sí àwọn tí wọ́n jẹ́ confam one ṣòwárà àwọn yahudi kiblatuhum al-maghrib kíbla tiwọn táwọn máa ń dájú kọ ibi òòrùn tí máa wọ̀ ni. nígbà anábì wa Mẹdínà kàábà ni ìdojúkọ ńgbò wa Mẹ́kà kàábà ni ìdojúkọ rẹ̀ ńgbò wa dé Mẹdínà àti wá lókèétì ńbo ni kàábà kọjú sí ó nira anabi náà wá ṣe gbìyànjú látara yìí pé nasara ló súnmọ́lé jù òun náà fi gbìyànjú mú bi tí àwọn nasara kọjú sí tó fi mọ̀ yìí pé ìṣesí anabi gbogbo ẹ̀kọ́ ni wáyí àfẹ́yí tọ́lọ̀ ń bá pè ń wáyí tó wà ní alukur'an anabi náà kò kò gbẹ́mí le ó wá bẹ̀rẹ̀ sí ní bọ́lọ́hún sọ̀rọ̀ tọ́lọ̀ ń fi wá ní. kọ́dí náà rọ́ taqalluba wajhik bó o ṣe ń pè wá tó ń bá wa sọ̀rọ̀ nípa ká tọ́ ọ sọ́nà ń pabi tí wọ́n máa kọjú sí ọlọ́run wa darí ànábì kó kọjú síbi tó tọ́ àti tó yẹ làwọn yehudi àti nasara wa gbógun tì pé má wallahum an kiblati imlati kanu kí ló kọlu ọlọ́run jẹ́ ọmọ yẹn pé sayakulu sufa ahu àwọn òmùgán bá wa sọ̀rọ̀ o in táwọn aláìmọ̀ kan sọ ni pé ma wallahum an qiblatihim allati kanu alayha kí ló kọlu wọn tó tú tí wọ́n fi yí kú o níbi tí wọ́n ń kọjú sí pẹ̀lú wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ wàá jó yé wọn pé lillahil mashriq wal maghrib ọlọ́run lọ́ba tó níbi tóòrùn ti máa yọ òun náà ló níbi tóòrùn ti máa wọ̀ tí yẹ̀wúdí ń kọjú sí òun ló níbi tóòrùn ti máa yọ tí nàṣàrà ọmọlẹ́yìn Ìsá ń kọjú sí lakinna Allaha yahdi man yasha ila siratil mustaqim àmọ́ ọlọ́run fún rẹ̀ ní máa fọ̀nà mẹ́ni òun sójú ọ̀nà tààrà àìwá kọjú sí bí òun ti ń yọ síbi òrùn ti ń wọ̀ yẹ̀wúdí àti nàṣàrà gbógun ta nẹ́bì pé kò bá wọn kọjú síbi táwọn ń kọjú sí ìyẹn náà ló ń bi tọ́lọ́hún fi ń sọ wípé leysal birra an tuwallu wujuhakum kibalal mashriqi wal maghrib kì í ṣe ń tán fi mọ̀yàn ní ẹni rẹ̀ tó láwọn fẹ̀yàn rẹ̀ ń wora wọn náà ni pé kíkọjú síbi tóòrùn ti máa yọ àti ibi tóòrùn ti ń wọ̀ lakinna libirra àmọ́ n tá n pè ní yéèyàn rí man amana billah náà lẹni tó nígbàgbọ́ nú ọlọ́run tó mọ́ lóhun nìkan tí ó pa nǹkan mi pọ̀ mọ́ ó wá ka àwọn òfin yẹn lọlẹ̀ bẹ́ẹ̀ tọ́pọ̀ àfa bá tú àyà yìí ntí wọ́n máa ń tú ni pé kì í ṣe yéèyàn rí ni kéèyàn kọjú sí gábàásì tàbí yánmọ́ ibi ọ̀run tí máa yọ kọ́là wa mùsùlùmí ń kọjú sí a sì kọjú sí ibi tó ọ̀run tí máa wọ̀ ntí ò yẹ lómi nu lànàbí wa Muhammad aleyhi salatu wa salam ló fi jóyè wáyé pé màbẹ́yìn al-mashriq wal-maghrib kiblatun láàrin ibi ọ̀run tí máa yọ síbi tó ọ̀run tí máa wọ̀ náà ni kíbla wà. afawa ahmad bun ambel rahimahullahu ta'ala àwọn náà wáá jó yé wa pé likuli man fil ardi torí pé madina la nabi wà njọ́ náà wọ́n pe gbogbo bi téèyàn bá wà lórí ilẹ̀ ayé tó bá ti yàtọ̀ sílùú maka kiblatuhu ma bayna al láàrin bí òòrùn ti ń yọ síbi tó òòrùn ti ń wọ̀ ó rí i pé òòrùn ń yọ ní east ó ń wọ̀ sí west kíbílẹ̀ ẹ gbọ́dọ̀ fọ́ sí is either south east south west is either north east or north west kò ní jẹ́ west kò sì ní jẹ́ east lápẹẹrẹ àwọn ará London àtàwámbí náhàwá kíbílà tiwa jọra torí pé north east ni. tó o bá padà sọ́dọ̀ àwọn ẹlòmíì ó rí i pé south east ni tiwọn jẹ́ tó o bá dọ́dọ̀ àwọn ẹlòmíì ó rí i pé north west ni tiwọn jẹ́ ó rí i pé tàwọn ẹlòmíì ó máa south west tàwọn ẹlòmíì ó máa north east tàwọn ẹlòmíì ó máa south east ó lè rí kíbulẹ̀ nìkan láyé kó wá jẹ́ east tàbí kó jẹ́ west tẹ́nìkan bá wá ń sọ pé àwọn mùsùlùmí wọ́n ń kọjú sóòrùn wọ́n ń kọjú sóṣùpá ọba aláìmọ̀kan ni kódà kó jẹ́ wòlíì kó jẹ́ àfa lànàbì sọlọ la sẹlẹsọ fún ayé pé la tastaqbilu alikiblata bibawulin wala bigoit tẹ́ ẹ bá fẹ́ tọ̀ ẹ má kọjú sí kíbla ẹ má kọjú síbẹ̀ tọ̀ ẹ sì má kọjú síbẹ̀ gbọ̀nsẹ̀ ìyẹn níjọ́ tí wọ́n ti máa kọ́lé gbọ̀nsẹ̀ tẹ́ ẹ fi wá kọjú sí bọ́nrán tí ò ní ní nǹkan tó gáìdì ó ní sàrèkú ẹ kọjú síbi tó òòrùn ti ń yọ àwọn ọ̀gán rìbú tàbí kẹ́ ẹ kọjú síbi tí òòrùn ti ń wọ̀ ẹ ti yẹra kúrò ní kíbla lẹ́ni àwọn aláìmọ̀ kan wọ́n mọ àwọn tí àwọn kan ń bẹ látara pé bọ́lọ́hún ṣe ní kílà ákàyè wọn mọ làwọn lọ ń fi òṣùpá tàbí òòrùn ṣe lógo fún Islam òṣùpá àti òòrùn tàbí kíní kan ṣe lógo Islam lógo Islam ni la ilaha illallah muhammad rasulullah òun náà sì ní lógo tọ́lọ́hún fún gbogbo àwọn ànábì ọlọ́hún min awwalihim ila akhirihim níbi tí wọ́n bẹ̀rẹ̀ débi tán parí sí ó rí i pé anabi muhammad sallallahu ta'ala alayhi wa sallam ó ní kalimatun gbólóhùn kan bẹ jama'atini wal anbiyahu min qabul jama'atini ó pa èmi pọ̀ àtàwọn ànábì ọlọ́run tí wọ́n ṣáájú mi la ilaha illallah kò sẹ́nìkan tá a máa sìn tó kọjá ọlọ́run náà ló dà wọ́n pọ̀ kò sànàbì kan tó wáyé tó sìn nǹkan mi yàtọ̀ sọ́lọ́run tó bá wá rí àwọn tí wọ́n ń ṣe ifá nǹkan kan àwọn ànábì ọlọ́run yìí làwọn náà ń fẹ́ máa rí fáàsì nínú àwọn odù wọn ló ṣàkóbá fún wọn tí wọ́n bá pàtàn míì lọ òórì pọ̀rọ̀ ìdírísù ni wọ́n ń sọ tó bá sọ̀rọ̀ ẹlòmíì lọ òórì pọ̀rọ̀ ànábì isa ni wọ́n ń sọ tó bá ẹlòmíì lọ òórì pọ̀rọ̀ ànábì yàyà ni wọ́n ń sọ àwọn wàá máa gbé e sórí ẹlòmíì tá a god of iron ta lọ́lọ́run tó dárin irin mélòó lẹni tí wọ́n ń rìfáàs god of iron yẹn dá tó fi jáde kúrò láyé ṣèbí irin tọ́lọ́ ń dá lòun náà mú ó sì jẹ́ dánàdánà torí pé nínú oríkì táwọn Yorùbá fún náà ní pé ògùn dánàdánà first arm robber kì í ṣe pé èébú attribute tí wọ́n fún ni nínú ìlànà ẹ̀ kò sì kò sì pé nǹkan ẹ̀mí lọ́lọ́run yàtọ̀ sọ́lọ́run. ìyẹn fi hàn wá wípé yorùbá ò dá ọlọ́run mọ̀ islam nìkan ló lè júwe ọlọ́run fún yàn tí ò ní fi nǹkan mí kún náà ní islam fi yàtọ̀ ló fi já sí pé tá a bá gbógun ti islam ẹni tí ò yẹ kó gbógun ti islam tó péré ẹni christianity yóò gbógun ti ẹni tí ò yẹ kó gbógun ti islam tó péré ẹni yahudi yóò gbógun ti ẹni tí ó yẹ kó gbógun Islam tó pèrè ẹni Nasara yóò gbógun tì àwọn tibí yẹn náà ẹ má jò ó yọ wá lẹ́nu in tó ń dùn wọ́n kì í ṣe pé wọn kẹ́nìkan máa sọ pé aláàkọ́ lòun bú ọlọ́run ó mọ̀ wípé ọlọ́run kọ́ lòun bú ó kàn fẹ́ sọ bẹ́ẹ̀ kára lè ta yín ni kí ló fẹ́ tàyàn lára tó bá mọ ọlọ́run gan ṣebí wà àtọ́ ọlọ́run lẹ́lẹ́jọ́ njọ́ tí wọ́n fẹ́ wá wó Kaaba ntí ẹni tó jẹ́ olórí njọ́ náà sọ yìí pé inna lahadhal bayti rabban yàmi ṣe rí ilé yẹn ó lọ́lọ́run ti ń dáàbò bò ó ẹ ṣáàfà wálẹ̀ ilé yẹn ni ẹ lọ́ọ́ bá wọ́n sì wọlé yẹn ọba tó ń dáàbò bò yín lẹ́nìí ó sì dáàbò bò arsala aleihim tọ́yìrán ababil ó rán àwọn ẹyẹ sí wọn àwọn ẹyẹ tó wá níjọ tarmihim bihijaratin tí wọ́n sì gbé òkúta kankan min sijil tá a ti sun pẹ̀lú iná sijil wọ́n dẹ̀ ń sọ lé wọn lórí ó ń ṣe dédé bọ́ǹbù ja'alahum ka'asfin ma'kul a dẹ̀ gé wọn wẹ́lẹ́wẹ́lẹ́ bí koríko tẹ́ran jẹ kù bí ẹ̀ka bá ń bu ọlọ́run kí wọ́n máa sọ pé ó bu ọlọ́run òun àti ọlọ́run ló lẹ́jọ́ káwa ní nítorí ẹ̀ á fi rárá ọ̀rọ̀ ẹni tí yóò mọ̀ nípa ìsìláàmù ni yóò mọ̀ ṣerú ẹ̀ ẹni tí ìsìláàmù ò yé àbí kó alẹ́ nìkan ó bu ànábì rárá jẹ́ kó bu ànábì torí innal hadha nàbì rọ́bà yà mí ànábì yẹn lọ́lọ́run tí ó dáàbò bò ó lè má yá ó lè pẹ́ àwọn tí wọ́n ṣerú ẹ̀ lánàá dà wọ́n wà láyé bí ẹni tí ò sí àwọn tí ò sí ọ̀rọ̀ wọn dàrú ilé wọn dáwóró ìyẹn ń fi hàn yí pé ìmọ̀ báwọn ta kàn gbọ̀n à ń fún wọn láàyò àtàyè láti máa hùwà látara pé n tí wọ́n fẹ́ẹ́ jà fún Ọlọ́run ò ní kó láṣeyọrí kí ló kù ẹ jẹ́ á máa tako àwọn mùsùlùmí ká máa gbógun tì wọ́n ilẹ̀ Yorùbá sì rí gbogbo wa la kèé ṣe tẹnìkan tètè bá yé wa tán bá pè mí ní mùsùlùmí kò yẹ kó dùn mí tán bá pè wọ́n náà lẹ́lẹ́bọ tó pe nǹkan mi lọ́lọ́run kò yẹ kó dùn ọ́ àmọ́ níjọ́ tí wọ́n ń pe àwọn àfa bẹ́ẹ̀ ìránṣẹ́ èṣù tí wọ́n rántí ń sọ bẹ́ẹ̀ ó ń dùn mọ́ wọn àwọn tí wọ́n lo kọ̀ọ̀kan ní ìsìn yóò fẹ́ gbà á. ló fi já sí pé ẹni tí ó dàbí Sunday Igboho nínú ẹni tó gbà pẹ́lẹ́ bọ́ lòun níbi ká sòótọ́ yóò sọ wọn yóò sọ pé èmi yéé bá yín ṣe mùsùlùmí mi ò sì bá yín lọ ṣọ́ọ̀ṣì ẹlẹ́bọ lòun òun fi ń ṣe fàárí ni kò sí wàhálà nú ẹ̀ kò rí sí nǹkan kan torí pé kò yẹ kó tìyàn lójú pé mo pe nǹkan mi lọ́lọ́hun wọ́n ń bá yín lébẹ̀lì àwọn àáfàá tó jẹ́ pọ́lọ̀ ni wọ́n dúró tìlẹ́ lẹ́bọ kó wá dákẹ́ ńjọ́ náà kìnìyàn wá kúrò lórí àwọn àáfàá yẹn nísìnyí ọlọ́run dá ó kọ padà sọ́dọ̀ àwọn tó ní. àwọn tó ní náà ń bínú kí lè ń bínú sí nílẹ̀ yorùbá ìntànpè ní alọ́hù náà ní ọlọ́run olú ọ̀run ẹni tó lọ́run tó sì ní ayé ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ èdè kò yẹ kó máa dá ẹni tó dáyé àtọ̀run ní jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ yorùbá tó bá dọ́dọ̀ àwọn yíbò wọ́n ní tí wọ́n máa ń pè é bó dọ́dọ̀ ìgbìrà àwọn náà ló kọ wọn tí wọ́n máa ń pè é àmọ́ kẹ́nìkan á máa ní aláwù yìí yẹn ọ̀rọ̀ ọ̀dẹ̀ ló ń wí ọ̀rọ̀ aláìmọ̀kan ọ̀rẹ́ aláwù yìí yẹn aláwù wa kọ́ ọlọ́run tí wọ́n náà ò gbọ́ ni ọlọ́run tí wọ́n ń pè yẹn aláwù yẹn náà ni torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú èdè yorùbá yìí náà èdè lárúbáwá yìí àwọn yẹn ní alọ ímpọ́ọ̀tù ẹ̀sìn wa ẹ̀sìn abọ̀rìṣà àwọn ímpọ́ọ̀tù òun náà wá ni tí Yorùbá bá ń pàtàn bó làwọn ti ń bọ̀ wá wọ́n ń gbó òòṣà bọ̀ látọ̀nà ibi tí wọ́n ti ń bọ̀ yẹn náà ni wọ́n ń gbé bọ̀ wá ni wọ́n ímpọ́ọ̀tù òun náà ni wọ́n gbé òun náà wáyà yín ẹ̀sìn abọ̀dìṣà náà kìí ṣẹ̀sìn ibi foreign religion náà ni tí wọ́n gbé wáyà yìí torí pé tá a bá ń pàtàn ẹ lè pàtàn títí kẹ mọ́ mọ́ ní ẹ̀ ń bọ̀ láti ibì kan ìtàn náà gan àwa mọ̀ ní gbogbo ayé Yorùbá nìkan ni onítàn tá a lè sọ pé ìtàn náà rèé yóò mọ kẹsẹ̀ bẹsẹ̀ Yorùbá nìkan náà ni ò ní Ọlọ́run Ọlọ́run ó mọ kẹsẹ̀ bẹsẹ̀ èmi lè lọ́rùn mi là èmi lè lo olódùmarè ọlọ́run ó ṣe máa jẹ́ olódù fún ọmọ àrè bẹ́ẹ̀ kẹ̀rẹ́ ifá ní ń jẹ́ olódùmarè ẹni tó mọ in tó pamọ́ olódù tó márè adífálà kèló ìjórúkọ ọlọ́run tó bá wò pé kí là ń pè ní ifá ifá kì í ṣẹ̀sìn kàkúlétọ̀ ni engineer ẹlòmíì máa bínú àpò níjọ́ tí mùdùmọ́ká yẹn sọ pé ifá ò mọ geography ṣàbùkù ni ifá ò sì mọ geography lóòótọ́ ifá ò lè sọ bí tílẹ̀ ti bẹ̀rẹ̀ kò lè sọ bí tí Ghana ti bẹ̀rẹ̀ kò lè sọ bí tí Amẹ́ríkà tó lókèétì nínú máàpù so yín wèé ṣe é bú kán ní pé ẹlòmíì wàá sásá bẹ́ẹ̀ ń wá ń bú bàbá yẹn torí pé wọ́n rí i pé àwọn ọmọ àlè tó wà láàrin wa wọ́n ṣe irú ẹ̀ wọ́n sì mú jẹ làwọn náà bá bẹ̀rẹ̀ kakulétọ̀ kakulétọ̀ nífa bóyá jásí pé àwọn tí wọ́n máa ń tẹyàn rìn ìsáàbù làwọn náà ń tẹ̀ kakulétọ̀ náà ni táwọn náà ní àwọn hurufu tí wọ́n pè ní abujad awas huti kalaman tí wọ́n sọ pé alifu yẹn o ó dúró dúró one ó kan ba òun dúró dúró two Jim, ó dúró dúró three Dali dúró dúró four bí wọ́n ti máa mú àwọn aráàfin yẹn tó ní nọ́mbà kankan nu wọ́n wá wò pé ó kè ṣe Fatima nìwọ Rashidu nìwọ ẹ fẹ́ fẹ́ ra yín wọ́n wá wọ́ọ̀kì mathematics bóyá ó gé ra wọn bí irú eré ọmọdé tá à ń ṣe ní primary táwa kọ wed <laughs> friend engage engineer ògbọ́n bẹ́ẹ̀ náà ni fárí calculator tí wọ́n máa fi calculate nǹkan tí wọ́n sọ pé ó dù wọ́n lè ìkan lè jẹ́ méjì ìkan lè jẹ́ mẹ́ta ìkan lè jẹ́ mẹ́rin ìsáàbù ni ìṣirò ìṣirò lè jẹ́ sìn ó rí i pé wọ́n máa sọ wípé ògbìn ifọ̀ láàrin ènìyàn àti ọlọ́run ẹni tó lè define báwo ni ìrìn àjò ẹ ifá yẹn kọ́ ni ó sọ̀rọ̀ ẹnìkan ni ó máa ju odù yẹn ni ó wàá máa kí àwọn odù tí ń tẹ̀ yẹn òun ni ó mú choice wá ifá yẹn ò lè sọ nǹkan kan bí sáàbù yẹn náà ti lè wí nǹkan ìwọ ló mú choice wá kakulétọ̀ kakulétọ̀ ní ifá nítorí wọn bí kakulétọ̀ ni ó rí i pé two four six ó wá ló kọtí kankan ń jẹ́ pé jẹ́ pé nínú ìsáàbù náà aráàfin yẹn náà ló kọ kankan tí ń jẹ́ wọ́n lè nìkan ọ̀kànràn fígọ̀ ni ó lè jẹ́ mẹ́fà ó lè jẹ́ méjì ó lè jẹ́ mẹ́rin àbí kí ló ń pè ọ á ní kíní kan sixteen ó wá lọ bẹ́ẹ̀ wọ́n sì lo òǹkà àwọn ọmọ ènìyàn kan láti fi kó nǹkan yẹn jọ wọ́n wá ń lo kọ́ àwọn ọmọ yẹn ó gbọ́ ọmọ wọ́n wá ń lò ẹ̀rẹ́lẹ́ odù ọkànrán ọ̀bàrà orúkọ àwọn nǹkan ni wọ́n kó jọ síbẹ̀. Si tá a bá wá ń sọ̀rọ̀ àyájọ́ kò sẹ́ni tí ò lè pe àyájọ́ nǹkan ń pè láyájọ́ ni déètì ọjọ́ tí nǹkan ṣẹlẹ̀ aláìmọ̀kan ni wá àtiwọ́ tó ń gbé àyájọ́ mà ní ń pè ọmọ túmọ̀ àyájọ́ ni déètì ọjọ́ tí nǹkan ṣẹlẹ̀ ìtàn ni wọ́n ń pa wọ́n á ní àyájọ́ tí kinní kan ń bọ̀ ní kólé ayé the date déètì tàríkì àyá ọjọ́ tí nǹkan yẹn ṣẹlẹ̀ wọ́n wàá máa pàtàn tó ṣẹlẹ̀ pé níjọ́ náà ó mú adìyẹ kan ó pàdé ẹnìkan lọ́nà ẹni yẹn níbo ló ń lọ ó lóun ń lọ ilé ayé kí ló fẹ́ lọ ṣe ń báyìí ló ń lọ ṣe wọ́n máa pàtàn tó ṣẹlẹ̀ ní déètì yẹn ìyẹn lẹ́nu kó wàá máa fi rú ayé lójú tí wọ́n á ní à wọ́n ń pè é àyájọ́ àyá ọjọ́ in tó ṣẹlẹ̀ sọ àwọn ò lè sọ pọ́jọ́ báyìí àmọ́ láyọ̀ ọjọ́ tí nǹkan yẹn ṣẹlẹ̀ yẹn ń báyìí ló ṣẹlẹ̀ ńjọ́ náà ní déètì yẹn déètì ni wọ́n máa ń pè ní àyájọ́ àyá ọjọ́ tí kinní kan ń bọ̀ nílé ayé ó pàdé nìkan lọ́nà wọ́n wàá sọ àwọn wàákẹ́ art kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ ṣé yẹn ló wá special ṣé yẹn ló special táwa pè lẹ́sìn ṣé yẹn ló special gbígbà tá a bá ń pàtàn pé Abdulrasheed nígbà tí wọ́n bí àyá ọjọ́ tí wọ́n bí àyá ọjọ́ náà ni bàbá bàbá wọn ló lọ Mákà nígbà tó dé wọ́n lọ pàdé ẹ̀yìn ẹ́pọ̀tù déètì àti ń tó ṣẹlẹ̀ ọjọ́ yẹn àtàwọn tó ṣẹlẹ̀ ńjọ́ yẹn là ń sọ làwọn èèyàn ń rán ara wọn létí a máa sọ pé àyájọ́ òun tún yàtọ̀ sógèdè tàbọ̀fọ̀ ọ̀fọ̀ lọ̀rọ̀ tá à ń sọ jáde lẹ́nu ògèdè náà ni tẹ́nìkan ń pè láti fi pàṣẹ sí nǹkan tàbọ̀lọ́dọ̀ nìyà ni kọ́lọ̀ ń wọlá ọjọ́ tí wọ́n bí anab Muhammad àyájọ́ lè yí un èyí tán àtàyà ọjọ́ pé wọlá ọjọ́ tí wọ́n bí gbogbo yín kò lè jẹ́ ẹ̀sìn látara ìmọ̀ kan tá a gbèrú la fi ń rò pẹ́sìn ni tá a wá lọ lọ́hùn kí là ń pè lọ lọ́hùn a ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn láwọn mùsùlùmí ń sin oòrùn wọ́n ń sin òṣùpá látara ìmọ̀ kan ó rí i pé mo ti mẹ́nu lọ ọbẹ̀ lọ́dọ̀ yorùbá nísìn òrìṣà tí wọ́n ní ọgọ́rùn kan lé lẹ́yọ̀kan ni ẹ wá dákun ta lọ́lọ́run nínú wọn tá a bá ní nílẹ̀ yorùbá gangan four hundred idols ló wà nílẹ̀ yorùbá ṣẹ̀gẹ́tì mínísì tó sì ló kọ́ lẹ́yọ̀kan kan wọ́n ní ó kọ́ tí kó wa wọ́n ń jẹ́ kódà tí mo lè dá nínú ọkọ wọn so ìyẹn fi hàn yí pé lára àwọn táwọn mọ̀ tí wọ́n ń pè lóòṣà ní ìran kankan náà ni wọ́n ní kó tó di pé ìsìláàmù dé yorùbá láwọn tiwọn pé nílẹ̀ lọ́dọ̀ àwọn alárúbáwá ní ìsìn ní maka wọ́n ní wọ́n ní three hundred and sixty five yorùbá ní four hundred and one lòòṣà tó wà lọ́dọ̀ ẹ̀pẹ́ lómi ọgbà ẹ̀ níbo ló ti rí i pé òòṣà pọ̀ bẹ́ẹ̀ jẹ́ kí n sáré mú nínú wọn wá engineer kó má dàbí pé ṣe la kàn ń sọ lẹ́nu lásán nínú àwọn òòṣà tí yóò bá ní ẹ rí i pé ntọ́lọ́wọ́n bá dá tó dá kí là ń pè lóòṣà òrìṣà lẹni tá a ṣàlẹ́ṣà ẹni tí gbèsè ayé ẹ̀ tó dá yàtọ̀ láwùjọ aṣàlẹ́ṣà òrìṣà kádàrá yàn án orí ò gbọ́ orí ẹni pé kádàrá tiẹ̀ yà ó yà lọ́tọ̀ kádàrá jẹ́ ká rí i òun yìí o ó tún dá yàtọ̀ ó rí i pé nínú òòṣà wọn nílẹ̀ Yorùbá ní ká ní aganjú aganjú wọ́n ń pè ní òrìṣà of focans the wideness and rivers tọ̀pọ̀ òòṣà kan nìyẹn ayáwó ayáwó òrìṣà atẹ́gùn òrìṣà atẹ́gùn sọ̀kò ẹ̀dẹ́ yẹn ni wọ́n ń sọ babaluaye wọ́n gbà pé ìyẹn òrìṣà of the head and strongly associated with infection disease wọ́n gbà pé ìyẹn ló máa ń spread the disease ká tí wọ́n fi máa so ewé mọ́lé pálíjànú kan ń bọ̀ o kó máa lọ wọlé àwọn ok sọlọ́hún wá làwọn tá à ń sọ yìí ìyẹn fi hàn wípé àwọn màláìka làwọn ẹni wọ̀nyí ń rì fáasí mi rò pé ó ń gbọ́ àwọn màláìka màláìka tí ń bátẹ́gùn ṣiṣẹ́ màláìka tí ń bọ́ọ̀rùn ṣiṣẹ́ màláìka tí ń bómi ṣiṣẹ́ làwọn ń pè wọn a máa èmi wọn a máa pè ní òòṣà wọn a máa pa wọn mí ní òrìṣà egungun ọya. E wọ́n máa pè ní òrìṣà òrìṣà of definition kí ló fẹ́ define no kí ló fẹ́ define ó rí i pé èmi wọ́n pè ní ẹ̀rin ilẹ̀ wọ́n pè yẹn ní òrìṣà of medicine oògùn mélòó ló pò <laughs> oògùn wo ní í ṣe wọ́n lè ńgbà tí bá wọ́n á ní e, èṣù trickster she get me sin fiso pump so an orisha of crossroad duality beginnings travelers so òòṣà kan tún nìyẹn kò kú a violence warrior ewu lọ́lọ́run nínú wọn àwọn nǹkan yìí bí àlìjánu màláìkà làwọn fi máa ní iwin. èmi ń bẹ tí wọ́n pè ní ọba wọ́n lè níyẹn first wife of Ṣàngó Ọbàtálá ẹ máa gbọ́ máa gbọ́ kó lè mọ̀ pé Yorùbá òde Ọlọ́run mọ̀ wọ́n wá ní Ọbàtálá creator of human bodies kò dá ẹ̀mí o òun ló dá ènìyàn creator of human bodies wọ́n pè yẹn ní Ọbàtálá òrìṣà of light spiritual purity and morals uprightness wọ́n Ogun, wọ́n ní òrìṣà who preside over iron kí ni business Ogun. ẹ̀wọ̀n gbogbo ntáwa náà kójọ yìí laptop iron gbogbo ntá kójọ tá ń lò yìí iron ṣógun ló dá tá a fi wá pè lọ́lọ́run wọn toróhùn gan bá irin láyé àwa ní Ṣàngó wọn á ní god of thunder ṣe àrà kì í sán ká tó bí àbójú òkì yìí rọ̀ kan tó bí e, wọn náà jájọ gbé sí làákàyè wọn wá ní ìkan olókun patron òrìṣà of the descendant of Africans who were carried away during the uh, Atlantic slave can you imagine ọlọ́run kan tún nìyẹn náà Òṣùmàrè rainbow <laughs> la ilaha illallah wọ́n á ní definable serpent associated with creation and protection can we imagine wọ́n á ní kan ọ̀ṣọ́ọ̀ṣì òrìṣà of the burnt and forest. wọ́n á ní kan ṣọ̀pọ̀nná wọ́n á ní òrìṣà of smallpox so ṣé ṣáwọn ilé ìṣọ́ lọ́hùn ni wọ́n Ye wọ́n á ní a mother goddess patron deity of women and the Ogun River so mo kàn ní kí n sáré mú díẹ̀ wá nínú four hundred and one gbogbo àwọn nǹkan yìí wọ́n lè jẹ́ ọlọ́run káwa ní tí Yorùbá bá lẹ́sìn ẹ̀sìn wo nínú àwọn èyí. E ẹ̀sìn culture kò jọra culture ń bẹ lọ́tọ̀ ẹ̀sìn wà lọ́tọ̀ gbogbo ń tà ń pè níṣẹ̀ṣe culture ni bá a ṣe ń ṣe rèé báwa ṣe ń ṣe rèé ó rí i pé ìṣẹ̀ṣe yẹn náà tí ìran kankan lẹ̀ Yorùbá yóò tú wa níjọra. tó bá rí ṣẹ̀ṣẹ̀ Ọ̀yọ́ kò ní í jọ tara Abẹ́òkúta tó o bá rí ṣẹ̀ṣẹ̀ tara Abẹ́òkúta nì kò ní í jọ ti Tápà tó o bá rí ti Ìgbò kò ní í jọ tẹlomi tó o bá rí ta Haúsá kò ní í jọ tiwọn àwọn míì lè máa ní similarity bí ají lọ́dọ̀ àwọn eléyìí ají lọ́dọ̀ àwọn eléyìí ají lọ́dọ̀ àwọn eléyìí tó o bá rí tìlà kò ní í jọ tìjọ́ àwa máa jí àwa máa jí àwa máa jí kiri lọ́dọ̀ ara wa ìyẹn fi hàn yìí pé àwọn kan wá gbà yìí pé à ń bọ oòrùn à ń bọ òṣùpá látara ìmọ̀ kan lóòótọ́ àwọn ọ̀ràn kan ń bẹ kí Islam tó dé tó já sí pé òòṣà ni wọ́n ń bọ àwọn kan ń bọ oòrùn ń bẹ àwọn kan ń bọ òṣùpá nù wọn àmọ́ nígbà tí Islam dé Islam ló parẹ́ wọ́n á jẹ́ àlọ́ sínú alukur'an káwá lọ júwèé ọlọ́run ó rí i pé gbogbo ń ta àkálẹ̀ yìí kò lè jọ́ lọ́hùn ọlọ́run ó sì jẹ́ yóò sọ ìdí tí wọ́n fi lè jọ́ lọ́hùn fún wa ṣé ṣọ̀pọ̀n náà la fẹ́ pè lọ́lọ́hùn àbí ọya tó jẹ́ èèyàn tàbí ògún tóun náà jẹ́ èèyàn tí wọ́n fún lóríkì wípé ògún olómi ńlé fẹ́ jẹ̀wẹ̀ òláṣọ ńlé fi mọ̀ kí mọ̀ bóra terrorist ni terrorist ń terrorize àwùjọ olómi ńlé fẹ́ jẹ̀wẹ̀ èèyàn tí ó lómi tí ò ní mọ́mí tó wá jẹ́ pẹ́jẹ̀ ni ó máa mú ẹ̀jẹ̀ ẹran ẹlẹ́ran kò láṣọ ńlẹ́ fi mọ̀ kí mọ̀ bóra yóò ní aṣọ yóò máa da ìmọ̀ bóra ká rí pé òun yàtọ̀ wèrè lòun. ni wọ́n fi ń pè lóògùn torí pé òun rọ́ọ̀bù àwọn èèyàn ni ṣó mú ẹ̀mí alẹ́ abi abi kó gba àdá lórí ni wọ́n fi ń pè é ní oògùn dánàdánà àbí kí ni túmọ̀ dánàdánà bandit bandit bandit náà làwọn ń pariwo lónìí wàhálà ẹni tó pinlẹ̀ bandit ogun ni kì í ṣe èbú ìtàn ni ogun ló pinlẹ̀ bandit banditiri tá n rí ogun ló pinlẹ̀ toró òun lògùn dánàdánà tí ó gba nǹkan lọ́wọ́ oníkan pẹ̀lú túláàsì ó dẹ̀ kú tán àwọn èèyàn ọ̀pẹ̀ tó àgbọ̀dọ̀ gbàgbé ẹ̀ ká máa rántí ẹ̀ ṣóun ló wá sọ́dọ̀ ọlọ́run táwa ní alẹ́ sìn ilẹ̀ yorùbá ògùn nínú ẹ̀sìn wa ni níjọ́ tí nǹkan ò tí ì yé wa káwa ní ṣàngó a máa bọ́ tó sì já sí pé ṣàngó alágbára kan ni tóun náà wá agbára lọ́dọ̀ àwọn àlìjẹ̀nú àtàwọn nǹkan míì àmọ́ ń jọ́ tọ́lọ́run fẹ́ tẹ́ẹ̀rì ẹrú lásán ló gbàgbára lọ́wọ́ ẹ̀ gbọ̀ǹkà àti tìmí ẹrú ló gbàjọba lọ́wọ́ rẹ̀ ló bínú lọ pa okùn so pé kí ni ká ti gbọ́ ah làwọn èèyàn wá ní ah Ṣàngó ti pokùn so àsìkò tó ṣẹlẹ̀ òjò sì ń rọ̀ wọ́n wá fi ń bo àṣírí ẹ̀ pé ẹ má sọ pé olúpokùnso ẹ má sọ pé olúòso torí pé tẹ́ ẹ bá ń sọ bẹ́ẹ̀ ó lè máa bínú kára máa sán láti fi tàn àwọn èèyàn bí ìgbà tá a bá sọ pé ọba wàjà inú àjà yìí ọba wọ bẹ̀ ọba lè wọ sánmọ̀ ṣe bọ́ba náà kú ni àmọ́ nítorí àti fi pọ́n ọba lé wọ́n á ní ẹ sọ pé ọba wàjà ọba òkú ó lọ ọ̀run ní ọba ti gun sánmọ̀ lọ ó gbọ́ wọn ò fi pọ́n ọba lé gbogbo tí Yorùbá ní ni irọ́ láti fi dè lákàyè èèyàn ní jìmìjì kùtù àwọn ọba ní olórí ọba ń lórí lọ́ọ̀yọ́ àwọn olórí ọba ń bẹ́ńbẹ́ tí ìṣọ̀bẹ yọ̀ kan tí ẹ ṣe méjì tí ẹ ṣe mẹ́ta. kó tóó di wípé ìjà dé táwọn kan tí wọ́n gbé òkú ọba lọ àwọn ẹfẹ̀ Mọdákẹ́kẹ́ tí wọ́n gbé òkú ọba lọ tí wọ́n gbókú ẹ lẹ̀ ló fi di pé tọ̀ wọn kì í rókú ọba mọ́ ọba lólórí àwọn ọba lólórí ẹ lọ ẹ lọ béèrè àwọn aláàfin lórórì àwọn aláàfin jọ wọ́n ní orórì tó sì wà dọ́là sòkòlò ńkó là wá àìmọ̀kan a máa fi de làákàyè ara wa a ní ọba wa jà oríṣiríṣi nǹkan torí pé ká má lè kí nǹkan yẹn kó má jọ wọn á ní ọ̀gbẹ̀rì àwo ló lè yé kò lè yí ọ̀gbẹ̀rì. kó lè yọ gbèrì àfiwọ́ tó bá tó bá wà nínú mulẹ̀ now wàá jẹ́ àlọ́ sínú alukur'an bá mi lọ sínú suratu fatir quran thirty five ayé ẹlẹ́kẹta ọlọ́ni yá ayúwa lẹ́dínà amẹ́nu ìdíkùrú nìyẹn mẹ́ta lọ́hìn alaykum mo pe ẹ̀yin ènìyàn ó rí pé àwọn èèyàn ló pè é. ó ní idhkuru ni'matallahi alaykum ẹ rántí ìdẹ̀ra ọlọ́run lórí yín o sánmà yìí ni o ilẹ̀ yìí ìdẹ̀ra ọlọ́run ni o atẹ́gùn ìdẹ̀ra ọlọ́run ni o ooru ni o gbogbo ilẹ̀ ń ṣú ni o ilẹ̀ mọ́ ìdẹ̀ra ni o à ń lọ à ń bọ̀ ni o gbogbo ń ta àkàlẹ̀ ni ń gbogbo o ló fi já sí pé lọ́dọ̀ àwọn tí wọ́n ń takò ọlọ́run yìí ńgbà táwọn náà bá fẹ́ gbégbá jẹlẹ̀ wọ́n á ní ìbá kọ́dá ìbá ṣẹ̀dá tálá ṣẹ̀dá ṣe bọ́lọ́run ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n á lólùmọ̀ràn lọ́tún olùmọ̀ràn lọ́sì wọ́n tún wá sọ wípé ìwọ láwo òun lọ yẹ aláìmọ̀kan lòun fúnra òun o. ọlọ́run tó ní gbogbo ayé àtọ̀run nìkan ló ní mímọ́ o ó ń rì fa àṣọ lọ́hùn nínú ọpọ́n yẹn yóò máa kí ọlọ́run ń pé má fi bí fọ́rẹ́ o àmọ́ ń gbà tí ire bá fọ̀ ẹnu ẹ̀ náà ni wọ́n ti gbọ́ bí torí pé kò rí nǹkan ìgbìyànjú ni mathematics ni ẹnìkan sọ ilẹ̀kẹ̀ báyìí ó sọ ilẹ̀kẹ̀ báyìí ó fi nǹkan dá láàrin ó sì ń dà báyìí ó sì ń pe àwọn orúkọ kan ń pe àwọn àwọn orúkọ àwọn èèyàn kan tí ó máa jẹ́ mathematics tí ó máa papọ̀ mọ́ra wọn láti máa fi calculate ẹ̀ ọ̀bàrà o kìnnì kan wájú kìnnì kan lẹ́yìn o kìnnì kan kìnnì kan o yóò wá máa minus yóò máa plus minus yẹn náà ni ó fi calculate ni ó máa fi sọ̀rọ̀ calculator nífa kèé sọlọ́hún kakulétọ̀ tí wọ́n máa fi kakuléètì nǹkan kakulétọ̀ ifá is kakulétọ̀ ká fi kakuléètì kí ni tí ó ṣẹlẹ̀ ní ọgbẹ́ ọgbẹ́ ní ọjọ́ orí wo ni ẹ̀ńtà lè mọjọ́ orí ẹ̀ àwa máa kakuléètì ẹ̀ ọlọ́ni ìdúkúrú ní ìmọ̀tàlọ́hì aleikum ẹ̀rẹ́ tí ìdẹ̀ra ọlọ́run nínú ayé kó wáyé ọlọ́run wá ń béèrè ìbéèrè wọ́n alimi ni kọ́ọ̀lì kíni ghayrullah alimin khaliqin ghayrullah ìjẹ́ nìkan ń bẹ tó dá ayé àti ọ̀run yìí ìjẹ́ nìkan ń bẹ tó dá ènìyàn ghayrullah yàtọ̀ sọ́lọ́hún ó yẹ jẹ́ kájọ dáhùn ìbéèrè yẹn alimin khaliqin ghayrullah ìjẹ́ adẹ́dá kan bẹ tó yàtọ̀ sí Allah ẹni tó ń pè ní Allah ni khalik adẹ́dá aṣẹ̀dá ọlọ́run tó bá ti ń bu ọlọ́run yẹn náà ló ń bú wàá máa gbọ́ ó ní yarsukukum minas sama'i wal ardi ọba tó ń ṣe jíjẹ mímu yín láti inú sánmọ̀ àti inú lẹ́lẹ̀ ìjẹ́ ọlọ́run mi ń bẹ tó bá wà ẹ̀ já sọ. So kódà tó bá yẹ kó dùn fa láfi gbé jáde a rí i pé ó dùn fa gan ò rí mi ìmú jáde yàtọ̀ sọ́lọ́run yẹn ọlọ́run ni la ilaha illahu ọlọ́run fúnra ẹ̀ dáhùn pé la ilaha kò tú sí ọlọ́run mi tó dá ayé òun ọ̀run àti ntànjẹ tá a mú yàtọ̀ sóhun ọlọ́run yẹn gángan fa anna tufaku ọlọ́run kí wá lóde tẹ̀ ń parọ́ kílẹ̀ táwọn èèyàn tó wá ń parọ́ tí wọ́n ń pè nǹkan mí lọ́lọ́run àwọn èèyàn sì tó wá ń parọ́ kí ló dé àyà kan nìyẹn bá mi lọ sínú súrátù Fatir àyà ẹlẹ́ẹ̀kẹkànlá chapter thirty five ọlọ́run tún dáhùn bẹ́ẹ̀ ó ní wallahu khalaqakum min turabin ọlọ́run dá yín látara èèpẹ̀ thumma min nutfatin lẹ́yìn náà ló wá dá yín látara àtọ̀ summa ja'alakum azwajan lẹ́yìn náà ló tún wá ṣe yín ní tọkọtaya ó ṣe yín lákọlábo tá a bá wo eléyìí náà sáyẹ́ǹsì púrúfù ẹ̀ bẹ́ẹ̀ kódà ifá náà púrúfù ẹ̀ bẹ́ẹ̀ kódà àwọn tí wọ́n máa ń gbé fáàtọ̀pẹ̀lẹ́ jinlẹ̀ wọ́n á máa kọrin kan wọ́n á ní ẹ̀rù ń yọ mí bá bí mo bá rántí ajọ́ àti rọ̀run ẹ̀rù ń yọ mí bá ẹ̀rù ń yọ mí bá bí mo bá rántí ọjọ́ àti rọ̀run akèmí nìkan kèmí nìkan nísàrè o gbogbo ẹbí arílé torí pé wọ́n mọ̀ pé inú yẹ̀pẹ̀ láti wá ibẹ̀ là á padà sí ọlọ́run ló wá dá wa láti inú yẹ̀pẹ̀ yẹn lẹ́yìn yẹn lẹ́yìn tó dá yẹ̀pẹ̀ tán látara ádámà wá làwọn náà wá bẹ̀rẹ̀ sí ní jẹun tí yẹ̀pẹ̀ mú jáde tó ń jẹ́ ewébẹ̀ àtẹran àti nǹkan ló wá ń di àtọ̀ sí wọn lára ló fi já sí pé what you eat is your baby your baby is what you eat irú ìran oúnjẹ tó o bá ń jẹ náà ló máa fi bímọ àwọn oúnjẹ kan ń bẹ tó o bá ń jẹ àtọ̀ tí ó máa di ọmọkùnrin ni ó máa wà lára rẹ àwọn nǹkan sì ń bẹ tó o bá ń jẹ àwọn àtọ́n tó lè jẹ́ kó bí obìnrin ló máa bí lófin mi ń turọ́ bìn súnmọ́ mi nùtùfà torí koríko tá à ń jẹ yẹn àtàwọn ẹran tá à ń jẹ yẹn náà ni ó di àtọ̀ sínú ara wa súnmọ́ jẹ́ alẹ́kùn azùwàjà lẹ́yìn yẹn ó tún wá dá yín ẹ wà máa fẹ́ra yín ẹ máa fẹ́ra yín ẹ wà máa bímọ ọlọ́run tó ló sọ yẹn ta ló dá wa ọlọ́run tún bá mi lọ sínú alukur'an nínú súrátù naml aya sixty quran 27. seven ọlọ́run tún sọ fún wa mbẹ̀ wípé amẹ́ni khalaqa samawati wal ard wa anzala lakum mina samai maha fa ambatna bihi hada'iqa dhata ba'ja ma kana lakum an tanbutu shajaraha a ilahum ma allah bal um qawmun ya'dilun ọlọ́run tún sọ fún wa mbẹ̀ wọ́n ní amẹ́ni khalaqa samawati wal ard àbẹ́ẹ̀ rẹ ni tó dá àwọn sánmà àti lẹ́lẹ̀ yìí wa anzala lakum minas sama'i ma'a tó ń sọ omi kalẹ̀ fún yín láti sánmà fa ambatna bihi hada'iq tá a wá ń fi omi tó sọ̀kalẹ̀ láti sánmà yẹn tá a fi ń wu àwọn hada'iq awu àwọn oko àwọn ọgbà ńláńlá àwọn igi zata bájà láwọn tó yẹ pé ní ẹ máa rí mi ẹ máa táwùdá ma kana lakum an tambutu shajara tó sì já sí pé èmi ń bẹ kódà ẹ nílé wúgi ẹ ó ní ailahumma allah ailahumma allah ìjẹ́ ọlọ́run ọba kan tó ń bẹ tá a lè fi kẹ́gbẹ́ ọba yẹn bal um qawmun yadilun aya Kùránì kan tún nìyẹn bá lọ sínú súrọ́tù bani israel tó wà màrúf pẹ̀lú al Quran 17, verse 99. Oni ay ní àyẹ̀wò lẹ́mìyàrá o anna lẹ́dí anna lọ́ha lẹ́dí khalaqa samawati wal ard sáwọn èèyàn fúnra wọn wọn rí ni pé ọlọ́run ọba ní òun ló dá àwọn sánmà àti lẹ́lẹ́ ṣé wọn rí ni bámi lọ́nu súrọ́tù Yunus Quran 10, ayah thirty four ọlọ́ni alimin shuraka ikum <laughs> ọlọ́run wá fẹ́ challenge elmi ṣúrakẹ́ ikún ìjà tí ẹ lè rí nínú àwọn òòṣà yín tẹ́ ẹ fi ń kẹ́gbẹ́ ọlọ́run wọ̀nyí elmi ṣúrakẹ́ ikún ìjà tí ẹ lè rí nínú àwọn òòṣà yín tẹ́ ẹ fi ń kẹ́gbẹ́ ọlọ́run tẹ́ ẹ ń pè wọ́n lọ́lọ́run yìí man yabda olùkàlùkà ẹ̀ńtẹ́ ẹ lè sọ fún wa pé ó pinlẹ̀ ẹ̀dá bóyá ó dé ènìyàn àbó dá kinní kan summa yu'iduhu lẹ́yìn tó dá nǹkan yẹn òun náà ló tó wá pa. jẹ́ pé ọlọ́run nílẹ̀ yorùbá pọ̀ nísìn tá a ní four oh one làwọn òòṣà bẹ́ẹ̀ pé àwọn gbóòṣà yẹn wọ́n sọ dẹ́sìn wọ́n sọ wọ́n dọlọ́run náà làwọn fi jẹ́ ẹni tó ń pè nǹkan ẹ̀mí mọ́ lọ́run ló sọ wọ́n dẹlẹ́bọ ẹfẹ́ ni tó yẹ kẹ́sìn ilẹ̀ ẹ̀ ń sin ènìyàn ẹ̀ ń sin òrìṣà ẹni ọlọ́run dá tí kádàrá gbè tó ṣàlẹ́ṣà tó dá yàtọ̀ láwùjọ bóyá olóògùn àbó lọ́lá tàbó lówó tàbó lágbára tàbó lóríkì tí nǹkan yẹn fi yà á lọ́tọ̀ ọlọ́run wa ni ẹlẹ́mi ṣúra kẹ́ ìkùn ìjẹ́ yìí ń bẹ nínú àwọn tẹ́ ẹ fi ń wí ọlọ́run tó dá sánmà àtìlẹ̀ yìí mẹ́yìn yẹ dẹ́ olùkọ́lọ́kọ́ ẹni tó lè pinlẹ̀ ẹ̀dá sọ́mẹ́yọ̀ ẹ̀dùhù tí ó tún gbẹ ẹ̀mí ẹ̀dá náà kúlì lọ ọlọ́ni rẹ̀ ànábì sọ fún wọn pé Allahu yabda'ul khalqa thumma yu'idu ṣe ẹ̀rọ ọlọ́run tó ní sánmà àtìlẹ̀ yìí yóò pinlẹ̀ ẹ̀dá yóò tún fúnra ẹgbẹ̀mí ẹ̀ padà sọ́dọ̀ ara ẹ̀ àwọn ọlọ́run tá à ń pè yìí ẹ jẹ́ aṣọ ẹ̀dá wọn tẹ́ ẹ bá bẹ lọ́hùn ní ìsìn pé ọlọ́run o ọlọ́run o ìwọ ni kó pa mí o. wá sọ fẹ́ni tí ń bọ pé ni ó pa ọ sọ fẹ́ni tí ń bọ pé ni ó pa ọ yóò reject ẹ̀ yóò kọ́lẹ̀ pé ikú Ṣàngó ló kú ikú Ọya ló kú pé ó bodò lọ ni mi rò pé ó gbọ́ kò ní ó kúkú Olúwayé àbó kúkú àjà àjà lọ́run ni ó pa ọ yóò reject ẹ̀ àmọ́ ọlọ́run ni ó pa mí ọlọ́run náà ló dá mi òun náà ló ń rè mí òun náà ni ó sì gbẹ̀mí mi àwọn ọmọ ní ọlọ́run tàwa fana mùsùlùmí tó bá fẹ́ pa wá já kú mùsùlùmí ẹnìkan ò ní sọ pé ògún o lákàyè òsì mẹlẹ̀ ẹ bọ́ra ti ń jẹ́ látàbọ̀ náà ti <laughs> wọ́n pè kò wá ní ògún o oni olómi ńlẹ́fẹ̀ jẹ ò láṣọ ńlẹ́fì mọ̀ kí mọ̀ bóra ìwọ ni kó panu ṣeun ṣíbaṣibo ẹ̀yin ń ran sáwọn èèyàn kó lọ́ọ́ bá tiwọn jẹ́ ni ẹni tí ń bọ èṣù òjẹ́ sọ pé èṣù ni kó pa òun yóò ní èṣù má ṣe mí má ṣọmọ ẹnìkankan ò gbọ́ ọlọ́run yẹn làwọn ọmọ ẹbẹ̀ pé kó gbẹ̀mí wa àtúwà ní ọlọ́run tàwa fana mùsùlùmí wàhálì kìnnà bí sọ́ọ̀lì kólógun náà ní kó gun pa òun kọlọ́yà ni kọ́yà ó pa òun kó ní Ṣàngó ní kí Ṣàngó ó pa òun ẹni tí ń bá ń bọ Ṣàngó ni ó pa ẹni tí ń bá ń sin lọ́hùn Ọlọ́run ni ó pa ẹni tí ń bá ń bọ Ògún ikú Ògún yẹn náà ni kó kú ṣé mo kó yẹ kó mọ dùn yàn pé ikú Ògún ló fẹ́ kú tírélà ni kó pa òun pa kó pa tàbí kán lu òun níbọn mi rò pé ó gbọ́ ìtọ́gun ṣe ń jọ́sí náà làwọn bá ń dìtì ṣe yìí. banditri ogun re pinlẹ̀ itan ó lè but it's just a fact in tó ṣẹlẹ̀ nínú gbèsè ayé yẹn ni gbogbo èyí tí sọ ń pa ànábì yẹn wọ́n náà mọ̀ pé rọ́ ló ń pa ó fẹ́ ọmọ ẹ̀ ọmọ wo ló tó fẹ́ ṣé ànábì bímọ tó dàgbà ni kò sọ́mọ ànábì tó wọ ọdún méjì tán fi jáde láyé ìwọ náà wèrè ọ̀rọ̀ ní jáde lẹ́nu pé ṣẹ́ni tó fẹ́ ọmọ kò lọ́mọkùnrin tó lò ju ọdún méjì lọ láyé èyí tó dàgbà jù náà ló pọ́dún ọdún méjì tó fi lọ ọ̀dọ̀ ọlọ́run gbogbo àwọn méjì tó kù wọn pọ́dún méjì wà ló fẹ́ ọmọ ẹ̀ báwo ni yóò ṣe fọ́mọ ẹ̀ á ní muhammadu yìí dàlúrú ẹni yẹn dàlúrú ló lo ọdún mẹ́tàlá ni wọ́n ń dà láàmú tó fi lúlẹ̀ tólú dàlúrú lè yíw èèyàn lo twenty three years ó fi jíṣẹ́ ọlọ́run mẹ́tàlá nù rẹ̀ wọn ò jó gbádùn ẹ̀ ìdààmú ni lọ́sàn-án ìdààmú ni lóru àmọ́ ìyà tí wọ́n fi jẹ wọ́n tẹ́yìn náà sì máa ń nù tàn tààlà náà bí dà láàmú ó tún wá lọ Mẹdínà wọ́n tún wá lọ bá ń bẹ̀ báwọn ń lọ pamọ́ bẹ̀ èé ṣe táwa fi ń pariwo Yorùbá nation tẹbi torí kí yàrá má jẹ wá ni à ń sọ pé self defence yàrá ń pè self determination lẹ́ ń pè ìtẹ̀yìn ṣe yẹn tó bá yà pé ń tà náà bí tó ṣe ń jọ́ náà ò da ìyẹn fi hàn pé ká pariwo Yorùbá nation náà kò dání. No? tó bá ti dáńtà náà bí ṣe dà pé wọ́n fẹ́ wá gbẹ̀mí ẹ̀ pé àwọn banditry wọ́n ń kó bá àwọn ọmọ wa wọ́n ń rèpù wọn wọ́n ń dà wọ́n láàmú ẹ̀jẹ̀ akọ̀ lànà bí ṣe kò sí ní tó burú nu kakọ̀ ní tó jẹ́ àfẹ́ẹ̀lì ní tó jẹ́ àfẹ́ẹ̀lì náà ni wípé àkọ́kọ́ mú Yorùbá ẹgbẹ́ wa lọ́ta gbogbo èèyàn kọ́ ni ó lọ bí tó bá lọ ńgbà tó bá délẹ̀ tán gbogbo èèyàn ni ó padà jẹ́ àmọ́ gbogbo ẹni tí ó ṣe èpè ọmọ Yorùbá ń bí èpè èpè lọ́tún èpè lọ́sì tó sì já sí pé táwọn kan ń ṣe yẹn náà àwọn kan táwọn náà fẹ́ jẹ ni wọ́n ń wá ń bẹ̀ sọ́pọ̀ àṣírí ni ò padà wá tú ẹnìkan ò lè takò pé kọ́mọ Yorùbá gbádùn ayé àmọ́ ìrònú wa ò lè jẹ́yọ kan bẹ́ẹ̀ nìkan bá nírònú wọn Nàìjíríà ó nídìí àtibájà bẹ́ẹ̀ nìkan báyìí máa ọmọ alẹ́ yorùbá tá a fi wá ń bú àgbàlagbà tá a ń bú ọba tá a ń yẹ̀yẹ́ ìjòyè tá a yẹ̀yẹ́ yorùbá yẹn ṣé yorùbá nation yẹn gan lálàáfíà yorùbá nation tó ń bú ọba yorùbá nation tó ń bú jòyè yorùbá nation tí ò ní ọ̀wọ̀ fún ọba ìyẹn ìyẹn ti kú yorùbá nation ó ti di yorùbá nuisance yorùbá tó ń bú ọba tí ó bú ọ̀ni tí ó bu Olúbàdàn tí ó bu Olúwo torí pé ẹ̀yin lẹ̀ ń sọ fún wa yìí pé ọba ba lórí ohun gbogbo àṣìṣe ọba Yorùbá ò ní í gbé síta ẹni kí là ń fọ ọba pé ọba o ọba aláṣẹ ọba ọba tó dádé owó ẹni gbogbo nǹkan ló ba yé lórí ẹ̀yin wá ẹ̀yin lẹ̀yin bàṣẹ̀ ṣe jẹ́ ẹ̀ wá ń bú àwọn mùsùlùmí ẹ̀yin gẹ́ bàṣẹ̀ ṣe jẹ́ ẹ̀yin tẹ́ ń bú ọba tẹ́ ń bú jóyè látara yìí pé ìrònú ọba òjọ ti ṣó yẹ kẹ́yìn yapa ọba ni ṣèbí ń tà ń gbọ́ ni pé ẹni bá fojú dọba àwòwò àwo ṣáwòwò ọ̀padà wá wo yín torí pé ẹ fojú dọba ìtọ́kọ́ba yorùbá nation nìyẹn tó wá sọ di yorùbá nuisance ẹ rí i pé nísìnyí kí la wá ń ṣe nísìnyí we are performing nuisance. ṣe là ń display nuisance tí ò wá jọra wọn torí pé kí ni yorùbá fún rẹ̀ ọ̀pẹ tó gbé yorùbá nation dání ọ̀tá yorùbá nation fún rẹ̀ tó ń pariwo sásábẹ́ yorùbá nation yorùbá nation yorùbá nation gbogbo ńjọ́ táwọn awólọ́wọ̀ ń jà ṣé gbogbo èèyàn ló tẹ̀lé wọn níjọ́ tí abíọ́lá dé ṣé gbogbo èèyàn ló tẹ̀lé ṣé gbogbo èèyàn ló tẹ̀lé àwọn akíntọ́lá wọn ṣáàjì ara wọn lógun wọn manage unity àárín yorùbá ni ẹ̀yin orí ti yín manage níjọ́ tó pc bẹ̀rẹ̀ òdua ọmọ yorùbá ló pc fìyà jẹ wọn á gba ìyàwó ẹlòmíì wọn á dẹ̀ lọ sọ sódò lóru lọ́wọ́ ara táwọn opc dánú ayé yorùbá náà jẹ níyà ṣèbọn làwọn fẹ́ gbèjà yorùbá ni òdua people's congress lè yíwọn yorùbá náà fìyà jẹ jùnú ayé yorùbá ló sọ fà wọn wọ́n á gbá ìyàwó oníyàwó wọ́n dẹ̀ máa fìyà jẹ. nígbà tí yorùbá nation yẹn náà tún dé yorùbá náà la tún dájú ẹ̀ kọ́ tí yorùbá yẹn ò bá tí ì gbọ́ tẹ́ ń sọ yé ẹ máa kọ́ntínú láti ṣàlàyé fún àǹfààní tí ń bẹ nínú yorùbá nation lẹ́ẹ̀mọ́ jẹ́ òye títí tí ó fi gbọ́ kì í ṣe pé wàá mú lọ́tà ńgbà tí òye torí n tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì ṣé yẹn ló wá ṣé tó bá yẹ pé Yorùbá nation òótọ́ ni ṣó yẹ ká dọ̀tá ṣó yẹ kẹ́ni tó ń wá tó ń pariwo one nation àtẹni tó ń pariwo Yorùbá nation kò yẹ kán dọ̀tá ara wọn ẹ máa fi yé òun ni kódà ó rí i pé àṣírí gbogbo wa tú nísìn àwa amẹni tí ò fẹ́ràn Ọlọ́run ẹlòmíì torí Yorùbá nation kò náwó sí Islam mọ́ ó wá ń fi yẹn kẹ́wọ́ pé lágbájá ti sọ yorùbá nation làwọn ṣe padà lẹ́yìn ẹ̀ ó padà lẹ́yìn ọlọ́run ni ó padà lẹ́yìn òun ńgbà tí wọ́n wá kú ò lẹ́yìn ẹ̀ ṣáwọn mi ò sí lẹ́yìn ẹ̀ mọ́ ṣé òun ò mọ ṣáyé tiẹ̀ lọ ìwọ ló pọ̀ fó ìwọ nìwọ pàdánù lọ́dọ̀ ọba tó ní ẹ́ ó sì wá dá wàhálà lẹ̀ gbogbo àwọn tẹ́ ẹ pè lólórí yorùbá nation lónìí baba Akíntóyè ṣé o gbọ́ mọ̀lẹ́bí tiẹ̀ ló ń ṣe Yorùbá nation kódà Sunday Ìgbòho ṣé o gbọ́ mọ̀lẹ́bí ẹ̀ látòkè nílẹ̀ ló ń ṣe Yorùbá nation gbogbo mọ̀lẹ́bí wọn kọ́ yóò láwọn tó ṣe yóò láwọn tó ṣe kódà Biafra tí wọ́n ń sọ yìí ṣé o gbọ́ èèyàn ló ṣe Biafra ìyẹn fi hàn pé ẹni tí ò bá tí ì gbọ́ wa yé ń bẹ́ẹ̀ a máa ṣàlàyé ni kì í ṣe pé irúmọlẹ̀ máa mú wọn ní jèrè èpè ìgbẹ̀gẹ̀ ìgbàgà àwọn alálẹ̀ alálẹ̀ tí orí ti ń rò alálẹ̀ mélòó ló gbọ́ tí ń bọ́ná tiẹ̀ wà tábà tanra òòṣà yẹn wà lẹ́yìn òbá máa bá ń tanra òòṣà tó lajú lẹ̀ tán tán ń rèpù àwọn ọmọ ìlú ẹ̀ tó ń kidnap àwọn ọmọ ìlú ẹ̀ tó ń gé wọn lápá tó ń gé wọn lẹ́sẹ̀ tó sọ ẹlòmíì dá lápá kan òòṣà olúwa ńlẹ̀ yorùbá tí ò lè bá bá ń dí tìjà òòṣà olúwa ńlẹ̀ yorùbá tí ò lè bá kidnapper jà à ń pariwo haúsá tó ń rẹ́ẹ̀pù wa àwọn ọmọ tiwa tí wọ́n wà nù gbó oníṣègùn tí wọ́n ní shrine káàkiri tó ń fa àwọn èèyàn ṣòwò ńkọ́ kò yẹ ká kọ́ fọ̀ yẹn mọ́ná yorùbá nation kan nìyẹn o òun náà sásábẹ́ yorùbá nation ó dẹ̀ ń pa àwọn èèyàn nínú gbógiri ẹ máa wo àwọn oríṣiríṣi àwọn shrine táwọn èèyàn ń kú síbẹ̀ tó ń jí àwọn èèyàn gbé lọ bẹ̀ tó ń fi wọ́n ṣòwò ṣe banditry nìyẹn náà ọlọ́run ó kọ́ wa máa ṣe o ọlọ́run wa ní alimin ṣúrakẹ́ ìkùn ìjẹ́ ó wà nínú àwọn òòṣà yín man yabda'ul khalqa ẹni tó lè dá ènìyàn thumma yu'iduhu tí ó jẹ́ kẹ́ni yẹn máa lo ayé lọ́wọ́ tí ó tún padà wá gbẹ̀mí rẹ̀ padà ọlọ́run ní kulillah yabda'ul khalqa thumma yu'idu ọlọ́run nìkan ló lè ṣerú ẹ̀ ọlọ́run nìkan ní máa ń ṣerú ẹ̀ wọ́n rí gbogbo ọ̀nà táwọn èèyàn bá gbà wọ́n mú tọ́lọ́run mọ́ra wọn bóyìnbó bá gbà tọ́ ẹnìkan tó pè ní surrogate ó mú lára ń tọ́lọ́run ṣe sára ànábìyẹn sá ló fi mọ̀ ntọ́ se Sara mariamu pé wọ́n le mú àtọ̀ kan fi sára èèyàn ibi wọ́n ti sọ́dí ẹ̀nu kí ká gbàtọ̀ lára ọkùnrin kan ká fi sára obìnrin mi àbí ká lọ tọ́jú ẹ̀ síbi kan kó má dàgbà èwo ló ń ṣe ọ̀yá lè ṣerú ẹ̀ ntóyìnbó ń ṣe ṣàngó lè ṣe òṣàwó ló lè ṣe òṣàwó ni máa fún ni lọ́mọ kò sí tọ́lọ́wọ̀n ò bá fún yàn tó bá yẹ bẹ́ẹ̀ kò yẹ kẹ́nìkan kó máa jẹ́ yèyé kinní kan kó o mọ̀ wá bímọ nínú ayé yìí láti rẹni tí ń gbẹ̀bí tóun ò sì bímọ tó fi kú ọlọ́run tún sọ fún wa pé fa ẹni tún fàkùn kí ló yẹ táwọn àwọn yìí tí wọ́n yìí tún pọ́lọ́ nírọ́ tí wọ́n dá ọlọ́mọ bá mi lọ sínú Suratul An'am aya one oh two ọlọ́run tún sọ ń bẹ̀ nínú Quran six ó ní dhalikumullahu rabbukum la ilaha illahu ó lẹ́ni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí o òun lọ́ba adẹ́dá yín o la ilaha illahu kò sẹ́nìkan tí sísìn tọ́ sí yàtọ̀ sọ́ba náà khaliku kulli shay'in ọba tó dá gbogbo nǹkan òun ló dá Ògún òun ló dá Ọya òun ló dá Bàtálá òun ló dá Ọ̀ṣun òun ló dá Ṣúmàrè òun ló dólú ayé gbogbo tí wọ́n bá bàrà nì ọba yìí ló dá wọn wa huwa ala kulli shay'in wakil òun náà sì lọ́ba tó ń mójútó gbogbo nǹkan kankan gbogbo nǹkan òun ló mójútó wọn ọba ti ń mójútó sánmọ̀ tó mójútó lẹ̀lẹ̀ ọba tí mójútó atẹ́gùn tí mójútó ooru tí ó mójútó oòrùn tí ó mójútó òṣùpá tí ó mójútó ooru tí ó mójútó ọ̀sán tí ó mójútó yálẹ̀ta tí ó mójútó sísùn tí ó mójútó jíjí yóò tún mójútó gbọ ayé bẹ́ẹ̀ yóò mójútó yóò kẹ́nìkan tí wọ́n máa pe kinní kan lọ́lọ́hun lẹ́yìn rẹ̀ ẹni yẹn làákàyè ẹ ti yẹ ni tún bá mi lọ nínú alukur'an nínú suratu lukman aya twenty five quran twenty five ó ní ẹtú wa máa gbọ́ o ọlọ́ni wala in sa'altahum ìrẹ́ ànábì tó o bá bi wọ́n léèrè pé man khalaqa samawati wal arda pé ta lẹni tó dá àwọn sánmà tá ń wò yìí àti lẹ́lẹ̀ yìí la yaquluna Allah wọn ní rẹ́sì kan mú wa o wọn sọ pé ọlọ́run ló wọn ní sọpọ ya wọn ní lógun wọn ní lọ́bàtálá wọn ní níṣàngó torí wọn mọ̀ pé àwọn nǹkan yẹn ń bẹ ń bẹ káwọn ẹni wọ̀nyí tó dáyé obìnrin ló sì bí wọn kò sẹ́ni tó kìdí ọ̀gán bí ọkùnrin ló bí wọn obìnrin ló bí wọn láyín sáàlítàun tó bá bí wọn léèrè gbogbo àwọn tí wọn rí ọlọ́run sí nǹkan tí wọ́n ń pè nǹkan mí lọ́lọ́run yìí tí wọ́n ń ṣe fáàrí pẹ̀lú ẹ̀ yìí pé láyín sáàlítàun tó bá bí wọn léèrè pé mẹ́ni kọ́lá kọ sámà wá ti wà láàrùn ta lẹni tó dá àwọn sánmà àti lẹ́lẹ̀ láyà kú ìlú nà lọ ní tí wọ́n sọ nípa ọlọ́run ni o wọ́n á ní ọlọ́run ló dá o tán bá ti wá sọ bẹ́ẹ̀ kúlílẹ̀ alhamdulillah wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run yẹn pé alhamdulillah ọba táwa ń sìn nù bal aktharuhum la ya'lamun ó ṣe ní láàánú pé aláìmọ̀kan lọ́pọ̀ wọn wọ́n bí ẹ pé ta ń dá sánmà àti lẹ́lẹ̀ ó ní ọlọ́run ẹni tó wá ń sìn yẹn ń kí ló wá dá tún bá mi lọ sínú alukur'an bá mi lọ ní lukumanu kan yẹn náà no aya aya lukumanu ni so bá mi lọ sínú suratu lukumanu ó dàgbé chapter thirty one ni lukumanu ẹ chapter thirty one ni chapter thirty one ni lukumanu so bá mi lọ nú thirty one ni so bá mi lọ nú ẹ lọ aya ẹlẹ́ẹ̀kẹkànlá ọlọ́run ní hadha khaliqullah ṣe é ráwọn oògùn yìí tẹ̀ ń bọ̀ yìí ọya yìí ṣọ̀ǹgọ́n Ọbàtálá yìí olúwayé yìí gbogbo ń tẹ́ ń pè ní pátápátá àwọn ẹ̀dá ọlọ́run làwọn wọ̀nyẹn hádà kọ́lùkùlà sánmẹ̀ yìí ẹ̀dá ọlọ́run ni hádà kọ́lùkùlà ilẹ̀ yìí ẹ̀dá ọlọ́run ni hádà kọ́lùkùlà odò tẹ́ ẹ ti ń pẹja ẹ̀dá ọlọ́run ni ẹja ti ń bẹ́nu rẹ̀ ẹ̀dá ọlọ́run ni hádà kọ́lùkùlà sórí àwọn atẹ́gùn yìí ẹran tẹ́ ń pa nígbó igi tó wà níjù igi tẹ́ ń bọ irin tẹ́ ń bọ hádà kọ́lùkùlà ẹ̀dá ọlọ́run ni wọ́n igi tó wù láti inú ilẹ̀ tó wá rọṣọ mọ́ ń di ṣé kí lè dá rọṣọ tó bá tu ṣó lè dá tu ó mú yí àwọn igi ara àwọn igi kan tí wọ́n ń bọ̀ láwọn igi tó ti tóbi tó dára bà tí ìjì wú wọn tìdítìdí nílẹ̀ yìí ó wú wọn tìdítìdí táyé ò rí bọ́ mọ́ ọlọ́ni hadha khalqullah ṣòro àwọn tá à ń sọ ẹ̀dá ọlọ́run ni wọ́n ṣàngó ẹ̀dá ọlọ́run ni ọya ẹ̀dá ọlọ́run ni ọbàtálá ẹ̀dá ọlọ́run ni ọbàtàṣẹ ẹ̀dá ọlọ́run ni iyemọja ẹ̀dá ọlọ́run ni gbogbo yòówù tó lè máa pe yẹn ẹ̀dá ọlọ́run ni wọ́n ọlọ́run wá ní fa arúni mẹ́ẹ̀dá kọ́lákọ́ lẹ́dí rẹ̀ mi dùn ní ó yá wá júwe fún mi o fa arúni ẹ júwe fún mi ẹ bá wa sọ fúru àwọn tí wọ́n ń pera wọn níta lọ́lọ́run àti irú wọn bẹ́ẹ̀ pé ọlọ́run ń challenge wọn pé àdá kọ́lùkùlà gbogbo àwọn tẹ̀yìn ń pè lọ́lọ́run ni ọlọ́run tó ní sánmà àtilẹ̀ ló dá wọn tá à ń pè ní Allah ọlọ́run yẹ wá ní fàárùnì ẹjúwe fún mi mẹ́ẹ̀dà kọ́lákọ́ lẹ́dínà mi dùn nìyí ń táwọn ẹlòmíì dá tó yàtọ̀ sọ́ba yẹn ẹjúwe wọn wá ẹjúwe tọ́ya dá intíṣọ̀ǹgó dá tọ́bàtálá dá tí Ògún dá nínú ẹ̀dá ayé bóyá sánmà ẹ̀ná dá ní abilẹ̀ ni ọlọ́ni fàárùnì mọ́tà kọ́lákọ́ lẹ́dí iná mi dùn ni sórí gbogbo àwọn tẹ́ ń pè lọ́lọ́run tó yàtọ̀ sọ́ba ni ẹ ń táwọn dà ọlọ́ni dọ́ọ̀lì múnà fi dọ̀lá àlè mùbíìn ọlọ́run ló ṣe ńláàánú àwọn alábòsí wọ́n ti wà nínú àánú tó fojú hàn tẹ́ ẹ mọ̀ pé àánú tó fojú hàn ni kéèyàn máa pè nǹkan mi lọ́lọ́run kó fọ ọlọ́run ọba yẹn lẹ̀ kó sì máa pè nǹkan mi lọ́lọ́run ọlọ́ni azọ́ọ̀lì múnà ẹnìyẹn ti ṣìnà ní ṣìnà tó fojú hàn tí ò tiẹ̀ pamọ́ rárá ìbáà jáfa ìbáà jẹ́ wòlíì ìbáà jẹ́ oníṣẹ̀ṣe ó ti sọnù kọ́mọ ní kíní kan ń bẹ ọlọ́run jẹ́ ó dáa fún olúwo ọ̀fù ìwo ọlọ́run ti jẹ́ kẹ́mi rẹ̀ ogun ọlọ́mọdé ó rá padà sí ibú mọ́ wàá jẹ́ kọ́wọ́ kẹfìrí ó ta ògbọ́n wọn ní ọba tí ògbọ́n ti ń kẹ́ ẹ fọ́ lójú àwọn tó fẹ́ àwọn tẹ̀yìn gan ní ríran ṣìgìdì ríran ẹ lè rí yìí ń fọ́ lójú tó lójú ẹ̀ ò ní fọ́ ọlọ́run ló bùn yóò lo ipò yẹn dọjọ́ alẹ́ ó lọ́ba kì í máa bọ̀ nǹkan ọlọ́run lọ́ba ń pè torí ọlọ́run ní máa fọba jẹ tẹ́yìn náà bá yìí sọ̀rọ̀ ẹni kábíyèsí aláṣẹ igbákejì òrìṣà ibi ẹni pé yorùbá ò mọ lọ ó ti tún pọ́ ọlọ́run lóríṣà ókè èwo nínú àwọn òrìṣà. Okay, ni kábíyèsí ń jẹ́ igbákejì ẹ̀ ṣe ọya ni ṣàngó ni ọbàtálá ni ọ̀rúnmìlà ni àbẹ̀wò nú àwọn òòṣà yẹn wọ́n fi ibì kan pọ́lọ́ ní orí wọ́n fi ibì kan pọ́lọ́ ní òrìṣà yóò máa dàrú mọ́ wọn lọ́wọ́ bí ìgbà tó ọmọ lẹ́yìn jésù tó bá fìgbà kan pé ọlọ́run ní ọlọ́run tó fìgbà kan pé jésù lọ́lọ́run ó pẹ̀lú ní tó ṣe dàrú mọ́ bàbá wa Àjàyí Crowther lọ́wọ́ tí ó mọ ìyàtọ̀ láàrin fada tí ó pọ́lọ́run fada tí ó mọ ìyàtọ̀ láàrin olúwa pé aṣáájú ni wọ́n ń pè bẹ́ẹ̀ wọ́n ń tẹ̀ ń lò fọlọ́run náà tí ó bá ní ẹgbẹ́mi wọ́n ní ọlọ́run olúwa wa wọ́n ń sọ̀rọ̀ the greater creator nu tó bá ti ní olúwa ó lè jẹ́ ọlọ́run ó sì lè jẹ́ èèyàn tíyàwó bá ní olúwa mi o ọkọ mi o ní kóòtù olúwa our lord ọ̀gánu wọ́n ń lò fún ènìyàn wọ́n sì ń lò fún ọlọ́run àmọ́ kí àwọn afẹ́bẹ́ lọ́run kọ́ wa jésù kristi olúwa wa àmín so kọ́lọ́n kó ṣàánú wa kó là wá ọlọ́ni dẹ́ẹ̀lìkún ọba tá à ń sọ yìí tẹ́ ẹ bá bi wọ́n léèrè ẹ júwe fún wa ọlọ́ni balẹ̀ dọ́ọ̀lì múna fi dọ̀láàlì mubin àwọn alábòsí yìí wọ́n ti ṣìnà tún bá mi lọ sínú suratu Fussilat Quran forty one ayé ẹlẹ́ẹ̀kẹsàn ọlọ́run tún ní a innakum kul a innakum bá mi sọ fún wọn ṣe ẹ̀yin yìí latafuruna billadhi khalaqal arda fi yawmin lẹ́ ń kẹ́yìn sí ọba tó dá ilẹ̀ lọ́jọ́ méjì péré bílẹ̀ ti tónú ayé yìí tí ò ní bẹ̀rẹ̀ tí ò lópin wọ́n ní ahinnakum sẹ́yìn yìí latakfuruna billadhi lẹ́ẹ̀mẹ́ẹ̀ dìnnáì ọba tó dá ilẹ̀ lọ́jọ́ méjì watajaluna lahu andada tẹ́ ẹ̀ máa ní orogún fún ẹ̀ máa ní ẹ̀ máa wá association fọlọ́n ẹ̀ máa fi àwọn nǹkan kan jọ ha dhalika rabbul alamin ọba tá à sọ yìí ọba tó dá ogun ayé màlá lẹ́nìkan wàá máa fi Ọya ní o máa fi Ṣàngó ní o máa fi Ògúnwé ní o máa fi bàtàláwé ẹ wò làákàyè olúwa rẹ̀ ó ní a ìnàkùn ẹ̀yìn yìí latafuruna billadhi khalaqal arda fi yawmayn lẹ́ẹ̀mẹ̀ẹ́ ṣe gbẹ́ńkú gbẹ́ńkú gbẹ́ńkú lẹ́yìn wàá máa bu ọlọ́run lẹ́wà ni ta lọ nbọ̀dọ̀ lọ́run náà wá nílẹ̀ lẹ́wà lọ́ba tó dá ilẹ̀ lọ́jọ́ méjì péré tajaluna lahu andada ẹ wá ń fi àwọn nǹkan àwọn nǹkan ranu wé àwọn tó yẹ pé they are not great in life àwọn tẹ́ ń sọ yìí tó bá ń sọ̀rọ̀ àròstò wọn à ní when they are talking of great people in the world they won't mention their names when they are talking of Ariosto they won't mention Ogun they won't mention Oya and Ariosto is a human being with knowledge tó bá ń sọ̀rọ̀ àwọn jàǹjà kúlóso wọn ní mẹ́ńsọ̀ wọn kódà tó bá ń sọ̀rọ̀ sukabak tó dé ń jò ní tó bá ń sọ̀rọ̀ sukabak tó dé ń jò ní kódà tó bá ń sọ̀rọ̀ Bill Gates wọn ní wọn gbọ́dọ̀ máa ẹ gbọ́dọ̀ máa fi Bill Gates wé wọn tẹ̀gbọ́n tí wọn náà ń lò lẹ́ni ẹ̀kọ́ kìíní kan jẹ́ ń lo Facebook ń lo software àwọn wo ló dá yẹn the creator of, uh, of, of software Bill Gates mà ní di Facebook Zuckerberg kọ́ ni ibẹ̀ ni gbogbo wa sì yá sí àwọn tẹ́ ń sọ yìí wọ́n ríru ẹ̀ ṣe nú ayé ọlọ́run ló sì dá àwọn yẹn náà ọlọ́run ní sẹ́yìn yìí ẹ̀yin tẹ́ ẹ̀ já mọ́ nǹkan kan yìí tẹ́ ẹ lè sùn kẹ́ ẹ má jí tẹ́ ẹ lè ṣàárẹ̀ kẹ́ ẹ má làlàáfíà tẹ́ ẹ lè lọ kẹ́ ẹ má dé tẹ́ ẹ lè jókòó kẹ́ ẹ má lè dìde látàfurú nàbí lẹ́ bí lẹ́dí kọ́lákọ́lá fi yà ọ́ mẹ́yìn lẹ́wà lẹ́ ń ṣẹ́nu yánmọ́yánmọ́ sọ́ba tó dá sánmà láàrin ọjọ́ méjì tẹ́ ń lọ́lọ́run yẹn ò jẹ́ nǹkan kan torí pé ń bínú sáwọn nǹkan wọ́tẹ̀jẹ́ alúna orí orí orí ọ̀rẹ́ nìkan náà tó pèrè ẹ̀ pásítọ̀ ní òyìn tó ń ṣe dìbéètì pẹ̀lú adégúnwà tó ní ọlọ́run ó bá ya àrùn bí sùn kárí méjì ọlọ́run àlá kẹ́yìn méjì ó abí muhammadu can you imagine the, the, the madness brain máa wo lunatic torí pé òun náà fẹ́ sọ̀rọ̀ kan kó bí àwọn èèyàn nu àwọn tí ò mọ́lọ́n ló lè bínú tẹ́jú alúnaláwú àndáàdà ẹ̀ wá ń fi àwọn nǹkan tí ò tí ò jọ ọlọ́run ẹ̀ ń fi wọ́n kẹ́gbẹ́ ọlọ́run nígbà tá nìkan tí ẹ̀ ń sọ lẹ́nu pé wọ́n lè máa ṣe istigasa sáwọn èèyàn torí pé àfàrí bídé yìí sọ yìí pé ìwà táwọn náà táwọn jọ ń sún fi lò kéèyàn máa sọ pé ìyá Sheikh Ibrahim Agifini Ibrahim tó ti kú tó ń wá ń sọ pé kó ràn wọ́ lọ́wọ́ kí wàá lẹ̀ ń bú àwọn ọmọ ẹlẹ́yìn Jésù sí táwọn ń béèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ Jésù ẹ̀yin tẹ́ ń béèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ Ibrahim Niyas pé ìyá Sheikh Ibrahim Agifini ẹ̀tọ́ ọlọ́run ẹ̀ ń gbé fún yàn ẹnìkan tó wá sọ fún yín pé kò dáa ẹbọ ni lẹ wá ń bọ́ ta pé ọ̀rọ̀ tó sọ yẹn àfáàyàn ò sí nú ayé rárá ẹ̀yin wá wà nú ayé àwọn amúnibúni ẹran ìbíyẹ irú wọn yìí náà ló ń jẹ́ kán máa bá wọn ń súnfì ẹgbẹ́ wọn. jẹ́ a máa tún yà ń bẹ̀ yẹn tún bá mi lọ sínú Al-Qur'an jẹ́ a wá mọ̀ pé tá làwọn mùsùlùmí ń sìn gan-an àwọn mùsùlùmí alimusulimuna ya'buduna Allaha wahda ọlọ́run ọba nìkan ni wọ́n ń sìn bámi lọ lọ́ọ́ kura bámi lọ ní suratu Fussilat yẹn náà Quran forty one aya thirty seven ó ní bẹ́ẹ̀ Quran ló lè ní. ó ní wa ayatihi ìwọ́ tó mùsùlùmí ń sin oòrùn àti òṣùpá wàá gbọ́ àìmọ̀kan rẹ ọlọ́run ní ayatihi nínú àwọn àmì ọlọ́run al náà lòrú ń bẹ́ẹ̀ wannahar náà lọ́sán wa washams náà lòrùn wa walqamar náà lòṣùpá wa ọlọ́run wa ni ẹ wá o la tasjudu li shams wala lil qamar ẹ gbọ́dọ̀ sin oòrùn ẹ sì gbọ́dọ̀ sin òṣùpá ẹ má forí kanlẹ̀ fóòrùn ẹ sì má forí kanlẹ̀ fóṣùpá wasjudu lillahi alladhi khalaqahunna ọba tó dá àwọn nǹkan yẹn ni ẹ má forí kanlẹ̀ fún làwọn ọlọ́run ò ṣe lẹ́nìkankan làwọn mùsùlùmí ò fi lẹ́nìkan wájú torí pé ẹni tá à ń sìn al-ghaib ẹni tí ò ṣe é rí ni gbogbo àwọn ọlọ́run tó kù ló ṣe é rí ọba yẹn ò torí pé khalaqahunna ọba tó dá wọn ọlọ́run ló ń sọ bẹ́ẹ̀ fáwa o wọ́n ní in kuntum iyyahu ta'budun tó bá jásí pé ọlọ́run lẹ fẹ́ sìn lóòótọ́ tọ́lọ̀ ń bá ní la tasjudu lish-shams wala lil-qamar kẹ́nìkan wá ya wèrè kó wá gbé fọ́tò Ibrahim Niyasi báyìí kó sì máa forí kalẹ̀ wájú ẹ̀ kó máa fọwọ́ pa lára kó máa fi para kó ti sọ ara mẹjìnnúnà ó ti di wèrè kí ló fi yàtọ̀ sẹ́ni tó kúnlẹ̀ síwájú ère Maria ti ń ké ti ń sọ pé our Lord mother of Jesus Christ have mercy on me same thing náà nìwọ náà tó jẹ́ tó péré lóní Sufi tó ní aṣeyíká Ibrahim ni tó bá yẹ pé gbà tó wà láyé ló lọ́ọ́ bá pé ya sheikh agif ni sheikh ẹ ràn mí lọ́wọ́ ó lè ríran lọ́wọ́ ṣe ń gbà náà àmọ́ ti kú. àwọn àmọ́ parọ́ mọ́rọ́ àmọ́ yí nǹkan tí ò sí mọ́ nǹkan. kọ́lọ́n kò ṣíjú àánú wa so ọlọ́run wa ń sọ fún wa pé in kuntum iyyahu ta'budun ẹ má forí kanlẹ̀ fún oòrùn ẹ má forí kanlẹ̀ fún ṣùpá ẹ má forí kanlẹ̀ fún òru ẹ má forí kanlẹ̀ fún ọ̀sán wasjudu lilladhi khalaqa khalaqahunna ọba tó dá wọn nìkan yìí máa sìn in kuntum iyyahu ta'budun tó bá jọ Ọlọ́run ọba yẹn nìkan lẹ́ ń sìn lóòótọ́ ẹnjìníà bá mi kúrò mbẹ àwọn àwo wa fi ń wí Ọlọ́run àwọn àwo lòṣà àwọn àwo lòrìṣà táwọn kèfèrí láwọn ń sìn tí wọ́n torí ẹ̀ ń rí Ọlọ́run ọba tó dá àwọn òrìṣà yẹn fín ta làwọn Ọlọ́run náà ta ni wọ́n níbo ni wọ́n wà ta ló dá wọn kí náà jẹ kí náà mu oúnjẹ ọlọ́run arísìkí ọlọ́run atẹ́gùn ọlọ́run òòrùn ọlọ́run omi ọlọ́run ni wọ́n lò wọ́n lo ilẹ̀ ọlọ́run wọ́n lo abẹ́sánmọ́ ọlọ́run wọ́n jẹja ọlọ́run wọ́n jẹran ọlọ́run wọ́n gégi ọlọ́run wọ́n fi gi ọlọ́run dáná wèrè kan wá pè wọ́n lọ́lọ́run wèrè ló lè pè wọ́n lọ́lọ́run abẹ́ sánmọ̀ ọlọ́run yìí ni Ṣàngó lò orí ilẹ̀ ọlọ́run yìí lògún lò atẹ́gùn ọlọ́run ni wọ́n gbà sára òòrùn ọlọ́run ni wọ́n gbà sára ẹran ọlọ́run ni wọ́n jẹ igi ọlọ́run ewé ọlọ́run ata ọlọ́run epo ọlọ́run lògún gan tún lò kẹ́nìkan wá ya wèrè kó wá lérú ọlọ́run yẹn lòun ó máa bú àkódà ògún ò lè gbé kódà ọ̀yà ò lè gbé toró ti rọ́bà wọn fín ọba tó dá wọn wájà lọ sínú alukur'an bá mi lọ sínú suratul hajj quran twenty two verse seventy three ọlọ́run tó ń sọ fún wa pé ma farratna fil kitabi min shay'in mi ò fi kinní kan lẹ́nu kuraani yìí tí mi ò mẹ́nuba àfi tí òye rẹ̀ ò bá ti débẹ̀ ọlọ́run ní innal ladhina tad'una min dunillah ah kábíyèsí ọba mi ó mà ṣe mo dúpẹ́ lórí kuraani o ó ní innal ladhina tad'una min dunillah ó láwọn nǹkan tẹ́ ń sìn yàtọ̀ sọ́lọ́hún tẹ́yìn náà ń pè wọ́n gbogbo ẹ̀yin àfa tẹ́ ń pa àwọn ìyá tẹ́yìn náà máa pẹ̀yìn ìyá òṣòro mọ̀nìgà àti kìnnì kan jẹ̀ róńro tẹ́ ń pè wọ́n tẹ́yìn náà ń pè oríṣiríṣi lóru ọlọ́run ní innal ladhina tad'una min dunillah àtẹ̀yìn wòlíì tẹ́ ń pè wọ́n àtàwọn tọ̀hún náà tí wọ́n ń pè wọ́n ó ní àwọn tẹ́ ń pè wọ́n tẹ́ ń pè min dunillah yàtọ̀ sọ́lọ́hún wọ̀nyí tẹ́ ẹ fọlọ́hún lẹ̀ yìí ọlọ́ni lan yakhluqu dhubaban wọ́n lè dá eṣinṣin tá yóò fi parẹ́ lẹ́n lẹ́n wọ́n lè ré ṣinṣin ẹyọ kan báyìí kan dá ọlọ́ni innal ladhina tad'una min dunillah bóyá ogun ni ọya ni ọba tá àṣẹ ọba tẹ́ ẹsẹ̀ àtọ́bọ̀ orí àtọ́bọ̀ ọrùn gbogbo yòówù tẹ́ lè pè lọ́lọ́run four oh one nu yín ni lẹ́yìn yẹ kùlùkù zùbẹ́ẹ̀bẹ̀ wọ́n lè dá eṣinṣin ẹyọ ọ̀kan ọlọ́run tó wá fọ́ǹbù débi pé torí pọ́ba tó lè fọ́ǹbù ni ó ní wàlẹ̀ wìjì tẹ́mẹ̀ ńlẹ̀hù tí gbogbo wọn bá parapọ̀ kógun ọya ọbàtálá gbogbo wọn tá a kálẹ̀ lẹ́ẹ̀kan wọn jọ láti dá eṣinṣin ọlọ́ lẹ́yìn yẹ kùlùkù wọ́n lè rí i dá tú agbọ ọlọ́run ọlọ́run ni wà ń yẹ sulubu humu zubẹ́ẹ̀bù kódà tẹ́sẹ̀ṣẹ̀ bá tún balẹ̀ wọn lórí lẹ́yìn ẹ̀sítẹ́ǹkìdì huminu wọn à lè yọra wọn kú o wọn à lè dẹ́ ṣinṣin lé eré ṣàngóńbí ẹgbẹ́ sí tẹ́yìnṣin bá balẹ̀ tó bá bà sórí ogun tó ba sórí ọya ọlọ́run ní àwọn tẹ́ ń sọ yìí wà ń yẹ sulubu humu zubẹ́ẹ̀bù kódà tẹ́sẹ̀ṣẹ̀ bá balẹ̀ wọn lórí lẹ́yìn ẹ̀sítẹ́ǹkìdì huminu wọn lè dá eṣinṣin nì kan dá lẹ́kú o lára wọn wọn lè dá apá ọlọ́run wa ní dọ̀ọ́fà tọ́líbù wẹ́lìmẹ̀tìlúbù ìyẹn ń túmọ̀ sí pé ìwọ tó ń wá nǹkan làákàyè rẹ lẹ wẹ́lìmẹ̀tìlúbù àwọn tó ń bẹ̀rẹ̀ nǹkan lọ́dọ̀ wọn yìí ọ̀lẹ tún làwọn náà ìwọ fúnra ẹ tó ń wá nǹkan lọ́dọ̀ wọn ọ̀lẹ ni ọ ọ̀lẹ làwọn náà dọ̀ọ́fà tọ́líbù ẹni tó ń béèrè nǹkan lọ́dọ̀ wọn dọ́hùnfà làákàyè ẹlẹ dọ̀nfọ̀ fìlà akil àtọ́lì wàlmẹtìlúbù ṣòwò dẹni tó tún béèrè nǹkan lọ́dọ̀ ẹ̀ yẹn náà òun náà lẹ lòun náà ọlọ́run wa ni ah, ah, kí ló dé máa kọ́dàrú lọ́ha àkọ́kọ́ dìrì àwọn èèyàn ò gbé ọlọ́run síbi tó yẹ kọ́lọ́run wa máa kọ́dàrú lọ́ha gbàdá ẹni ẹni máa kàkàdìrì kàdàrà lẹ́wọ̀ kàkàdìrì máa kọ́dàrú lọ́ha àkọ́kọ́ dìrìhì àwọn èèyàn ò gbé ọlọ́run kọ́ bàbàrà ọlọ́run kọ́ fi ọlọ́run síbi tó yẹ kó wà mo rántí bàbá wa Athaqafi Raji wọ́n máa ń dá wákà kan gbà kan wọ́n ní ẹ̀fọ́ ọlọ́run lẹ́tọ́ rẹ̀ o ẹ̀fọ́ ọlọ́run lẹ́tọ́ rẹ̀ ẹ̀fọ́ ọlọ́run lẹ́tọ́ rẹ̀ o ẹ̀fọ́ ọlọ́run lẹ́tọ́ rẹ̀ o ẹ má fẹ́ tọrẹ fún rìṣà mọ́ ẹ̀fọn lọ́hùn lẹ́tọ̀ rẹ̀ o ẹ fún ọlọ́run lẹ́tọ́ o ẹ fún ọlọ́run lẹ́tọ́ rẹ̀ ẹ fún ọlọ́run o ẹ fún ọlọ́run lẹ́tọ́ rẹ̀ ẹ má fẹ́ tọ́ rẹ̀ fún rìṣà ẹ fún ọlọ́run lẹ́tọ́ rẹ̀ má qadarullah haqqa qadri àwọn èèyàn wọn pàtàkì ọlọ́run bó ti yẹ kán pàtàkì ẹ̀ nítorí àwọn nǹkan rán dandan ó ní inna Allaha la qawiyyun ọba tá à ń sọ ọba alágbára ni. azizun kaya kò sẹ́ni tọ́lọ̀ wọn yọ sí táyà rẹ̀ oníjà ó yọ sí fìrì àwọn ẹ̀rú ba ó yọ sí nàmúrúsù pẹ̀lú yàmúyàmú ó mọ̀ pé a ọlọ́run bẹ ó fomi yọ sí faraon ó sá padà ó fi ìtẹ̀rì yọ sí karun ó mọ̀ pé ọlọ́run bẹ tún bá mi lọ sínú kuraani lẹ́ẹ̀kan sí kí n wá fara ẹ̀ tì bá mi lọ sínú fatir kuran thirty four forty ọlọ́run tún ní kul ìrí ànábì bá mi sọ fún wọn ara'aytum shuraka'akum ìjẹ́ tiẹ̀ rí àwọn òòṣà wọn yìí tad'una min dunillah tẹ́ ń sìn wọ́n tẹ́ ń pè wọ́n tẹ́ fọlọ́wọ́n baálẹ̀ yìí ọlọ́ni aruni madha khalaqu minal ardi ẹjú wẹ̀ tí wọ́n dá nínú lẹ́lẹ̀ fún mi bóyá lẹ́lẹ̀ bóyá ilẹ̀ ọ̀yọ́ àbílẹ̀ ọ̀ṣun tàbílẹ̀ tòṣogbo tàbílẹ̀ ọ̀fà tàbílẹ̀ ìjẹ̀bú tàbílẹ̀ ìjẹ̀ṣà ọlọ́ni aruni mẹ́ẹ̀dá kọ́lẹ̀kú minel arudi ṣọ̀pọ̀ ọlọ́run ti ní láyé akólúkú zubaba wọn lè dá eṣinṣin ọlọ́run tó wá ní haruni ẹ júwe fún mi ẹ bá ń bè lọ́dọ̀ àwọn ta lọ́lọ́run àti irú wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àtàwọn àfa àwọn tán mọ kéwú tán mẹ́bi tá ń lò ó sí ni haruni ẹ júwe fún mi mẹ́ẹ̀dá kọ́lẹ̀kú minel arudi in tó gun dá lórí ilẹ̀ yìí in tí Ṣàngó dá in tó ya dá in tí ọba àtàlá dá in táwọn ọlọ́run yìnyẹn dá nínú lẹ́lẹ̀ ọlọ́run ní ẹjú wẹ̀ fún mi ọlọ́run tó wá ní amlahum shirikun fi samawati tàbí wọ́n tiẹ̀ ní ibì kan wọ́n ní páàtì kan lára sánmọ̀ tá a lè sọ pé àwọn ni wọ́n ran ọlọ́run lọ́wọ́ àbáwọn ni wọ́n dá ẹ bá mi júwe ẹ wá am atainahum kitaban àbáwọ̀ ọlọ́run tiẹ̀ fún wọn níwèé kan fahum ala bayyinatin minhu làwọn náà fi ń rálá yé ṣe nú ẹ ọlọ́nibali ń ya idu dhalimuna ba'duhum ba'da illa gurura ó lẹ́yìn mùsùlùmí ẹ lọ́mọ o kò sí tí ó máa ṣẹlẹ̀ kọjá pé ya'idu zalimuna ba'duhum ba'da ṣẹ̀rá àwọn alábòsí àtàwọn alábòsí nì illa gurura kò sí tí wọ́n jọ máa ṣe kọjá kánjọ́ máa tara wọn ṣẹlẹ̀ pé wọ́n tara wọn wọ́n máa fò ṣá tara wọn wọ́n máa ní ẹ nítawọn bàbá wa ti ń ṣe ní jìmìjìkùtù ìṣẹ̀ǹbáyé àbáláyé ń bọ́ná ti báláyé ádámà bọ̀fà ni àbúbọ̀ òrò àbó beegun ṣèbí yàn léegun wọn léyàn ní bẹ nídìí ọ̀rọ̀ tó rò fi máa ń ké ṣèbá pààyè lóró ìwọ náà lọ practice yẹ múrúlà múrúlà lásán sókun mọ kó fi yóò ké ó gbóhùn ọ̀rọ̀ wọn léyàn ní bẹ lábẹ́ ọ̀rọ̀ tó rò fi máa àwọn obìnrin náà sì ni wọn gbà á lọ́wọ́ wọn ni wọn á ní bí wọn bá fojú dòrò ọ̀rọ̀ ó gbé oró ò lè dáyàn gbé torí pé àpáyè àpáyè àpáyè ni wọ́n fá báyìí ni wọ́n sokùn mọ́ ni wọ́n máa fi ni wọ́n ní ṣé ọlọ́ni balẹ̀ ìdù dọ́ọ̀lì mú ní báàdù hùn báàdà ìlà gúrúra ṣọ́ra àwọn alábòsí tí wọ́n ń pe nǹkan míì lọ́lọ́run yìí wọ́n ní nǹkan míì tí wọ́n máa ṣe síra wọn kọjá kan máa tanra wọn. Baba mi Hasan Ọlọ́run mi ṣàlékún dáadáa fún wọn nígbà táwọn wà láyé wọn nígbà táwọn wà ní kékeré àwọn wà lọ́dọ̀ bàbá kan táwọn ń gbé lọ́dọ̀ rẹ̀ wọn wá láwọn tí wọ́n jẹ́ aláwo láàrin wọn tí wọ́n bá jókòó wọn ò gbé omi kalẹ̀ wọn a máa béèrè pé wéèrè wọn aláwọn rí àwọn gẹ́gẹ́ bí ọmọdé tó bá ní ìwọ rí àwọn ni mí rí o wọn á ní wéèrè kí ni wọn ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ wò rí mí rí ó dàbí àwọn ó ń tìjà níyà yẹn náà tí wọ́n bá ti fún ẹ lọ́wọ́ tí wọ́n ní kó o ṣaṣẹ́ kan tó wá dé wọ́n bí ọ́ lè wọ́n á ní ta lọ lọ́hùn tó bá sọ pé ọlọ́hun tó wọ́n máa sọ fún ẹ yí pé ò tí ì mọ lọ́hùn njẹ́ o bá wá dé tó bá ń ta lọ lọ́hùn tó bá ní tébù wọ́tà ta lọ lọ́hùn ìwé yìí fìlà orí ẹ̀yìn kọ́ ọlọ́hun aṣọ yìí kọ́ ọlọ́hun bàtà yìí ń kọ́ àwọn àgbọ̀wọ́lẹ̀ o ti ṣoríire nu o ti dọ́lọ́ mọ̀ àwọn náà ìmùlẹ̀ ní lọ́dọ̀ tiwọn bàbá ni wọ́n máa bèrè pé wórí mary wọ́n ní jọ́ kan lọ̀rẹ́ àwọn yẹn wá pé àwọn kàn bá ti fọ wórí tí wọ́n náà máa fọ wórí kú wọ́n náà bá ti fọ wórí wọ́n náà ti dàwó wọ́n ní wọ́n ní wọ́n bá ní wọ́n bá ní wórí lẹ́wọ́n náà bá ní wórí nínú gbogbo wọn bá nà bú àwọn so pé ó ti rí orí orí orí ìwọ náà dáwó nìyẹn ìtànjẹ náà ń pè láwo bẹ́ẹ̀ wọ́n ní wowowo lẹ́nu awo ń wo a gbọ́dọ̀ tú àṣírí ń ta ọlọ́ni balẹ̀ èdò dọ́ọ̀lì múnà bá a bá a dàn ìlà gòrúra kò sí ń tán fi kẹfẹ́rí ṣe kọjá ẹ̀tàn ká tan ara wa ntọ́kù ní ìsìn ní ká máa bú àwọn afa ìmọ̀mọ́ àfà ọ̀rọ̀ kẹ́ bọ́ síbi ok làákà ọmọ Yorùbá gidi wo ni ń ṣerú ẹ̀ nígbà tá a wà ń kékeré bẹ́lẹ́gún bá ń lùlù tó bá dé mọ́ṣáláṣí yóò pàlù báfa bá ń lùlù tó bá dé bi àwọn ẹlẹ́sìn náà yóò pàlù gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló sọ mọ́ránù àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àti oníṣẹ̀ṣe gbogbo wa la sọ mọ́ránù là ń ṣi agbára lò báwọn ará náà ti ṣe ń lo Islam láti fi jẹ àwọn èèyàn ńlẹ̀ Haúsá làwa ń lo ìṣẹ̀ṣe ńlẹ̀ Yorùbá láti fi jẹ àwọn èèyàn yà làwọn ibo ń lo ẹ̀sìn kìrìsìtẹ́nì ilẹ̀ ibo láti fi jẹ àwọn èèyàn yà ẹ mú iye àwọn àfa tí wọ́n pa lánàá bọ́bà tẹ sífìlẹ̀ tó sì mọ̀ pàfà ni ẹ mú iye máàmù tí wọ́n pa ṣèbí nítorí pé ẹ̀sìn ti kárí ló padà fa èébú a lè rí wọn pamọ́ torí pé òfin ó dájọ́ ẹ mú iye àwọn táǹkà mọ́ mọ́ṣáláṣí ojú ti máa ń là mà ní kò sẹ́sì tí ò ní nira tó fi ń kún ayé tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ ó rò ní ṣọ́ọ̀ṣì yóò bọ́ síwájú mọ́ṣáláṣí ó sì rí pọ́n kírun yóò sì mọ ní ẹgbàá jésù sínú ayé yín yóò sì mọ pariwo mẹ́ ó rí ẹlòmíì tó bá ń jáde lọ wọ́n á dẹ̀ blọ́ọ̀kù títì pa wọn ní mẹ́ńtẹ́lì lẹ́nìkan mùsùlùmí ń ṣe kìrìsìtẹ́nì ń ké oníṣẹ̀ṣe ń ṣe sórí gbogbo wa wá pé gbogbo wa làjọ gbádùn gbogbo wa ní wèrè ṣe ni kẹjẹ ká lọ padà kájọ dá ọlọ́run mọ̀ ká má tẹ̀ ẹ̀tọ́ ẹnìkankan mọ́lẹ̀ mọ́ gbogbo wa là ń tẹ̀ ẹ̀tọ́ ara wa mọ́lẹ̀ so kí la fẹ́ máa búra wá sí ọlọ́run ní ká máa bu ọlọ́run wọn ká máa bọ ọlọ́run wa àmọ́ àwọn ni wọ́n bẹ̀rẹ̀ ká kọ́kọ́ máa bu ọlọ́run látara pé wọ́n ń rí wa ń jọ́ náà ní minority ìwọ tó o bá fẹ́ ṣẹ̀sìn wàá jẹ́ ìyà ọlọ́run tí wàá ń gba ìyà yẹn ọlọ́run wa ní ìtànjẹ ni o tún bá mi lọ sínú fatir aya thirty four Quran fatiri yẹn thirty four ni mo ka ó yá bá mi lọ sínú verse forty one forty one tó wà nísàlẹ̀ forty yẹn ọlọ́ni iná lọ́ọ̀hà tó máa gbọ́ sórí ọlọ́run tá à ń sọ yìí tó à ń pè ní alọ́hùn tó ń bú yẹn yumsiku samawati wal ardu an tazula òun ló mú sánmà àtilẹ̀ dání pẹ̀lú àṣẹ tí ò fi jábọ́ sánmà yìí a kò lópo ilẹ̀ yìí náà a ọlọ́run gbé lórí omi ni ọlọ́run wàá mú méjèèjì dání an nítorí kó má jábọ́ ọlọ́ni wàlà ìnzàlàtà tọ́lọ̀ ń bá wa ju méjèèjì ilẹ̀ tó ní kó jábọ́ in amsaka umemin ẹ̀ẹ́dìmín báàdì ta lẹni tó lè mú méjèèjì dání lẹ́yìn ọlọ́run tọ́lọ̀ ń bá ní ó jábọ́ innahu haliman gafura ọba yìí alámúmára ni o ọba aláforíjì ni o ó ní sùúrù bẹ́yàn bá ń bu yóò ṣe bí pé òun ò rí torí báyìí náà máa ń sọ ọmọ yẹn kò mọ̀ pé òun ti bu kinní kan kò mọ̀ pé òjò kọ́ ni kinní kan bẹ́ẹ̀ ti ń sọnù. bá mi lọ sínú suratu nahl quran sixteen ayah twenty ó ní walladhina yad'una min dunillah ó ní ṣòro àwọn tẹ́ ń pè tẹ́ ń sìn yàtọ̀ sọ́lọ́hún ni la yakhluquna shay'an wọn máa dá nǹkan kan la yakhluquna shay'an wọn dá kinní kan wa hum yukhlaqun ọlọ́run mà ló dá wọn wọ́n mà dá wọn ni ẹ̀dá mẹ́ ni ẹ̀dá bíi tiẹ̀ ni wọ́n jẹ̀ntusáré súrátù Nahl bámi lọ seventeen ó ní afaman yakhluq kaman la yakhluq ṣe wá máa fi ọlọ́run tó dé ènìyàn máa fi wí ni tí ò rí nǹkan kan afala tadhakkarun ọlọ́run níṣẹ́ ẹ̀ lè rẹ̀ làákàyè yìí ò sí ni ẹ ní mẹ́mórì ni téèyàn lè fi di ọ̀rọ̀ afaman yakhluq kaman la yakhluq ẹ máa fi ọba tó dá sánmọ̀ tó dá lẹ́lẹ̀ tó dá ọ̀run tó dá òṣùpá tó dá odò tó fẹ́ já síbẹ̀ tó dá òkun tó fẹ́ já síbẹ̀ tó dá igi ó dági jù ó figi síbẹ̀ ó fa àwọn ẹran síbẹ̀ tá a máa jẹ tá a máa mú ó dá atẹ́gùn ó dá ọ̀run ó dá gbogbo ẹ̀ ẹ máa fi irú ọba yẹn wé kàmẹ́lá yẹ kúlùk ẹnìkan tí ò rí nǹkan kan dá tó jẹ́ pé Ọlọ́run ló dá Ọlọ́run afala tadhakkarun ajá sí pé ẹ̀yin ò ní làákàyè tí lè fi gbé nǹkan tí ó máa fi rántí pé à ọba yìí ló yẹ ká máa sìn bá mi lọ́nu suratu Shu'ara Quran twenty six verse two thirteen ọlọ́ni fala tad'u ma Allahi ilahan akhar ẹ má pe àwọn ọlọ́run mi mọ́ ọlọ́run o la tad'u ma Allah ẹ má pè pẹ̀lú ọlọ́run ẹ má pàápọ̀ mọ́ ọlọ́run ilahun akhar àwọn nǹkan mi tẹ́ ń pè lọ́lọ́run ni ẹ má tiẹ̀ gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ẹ má fi wọn wórogún pẹ̀lú ẹ wọn ní fatakú nẹ́mínẹ́lẹ́mọ́ adẹ́bíìn kẹ́yìn náà má wàá wà náà tọ́lọ́run ó jẹ níyàwó ìwọ àfa tí wọn náà ń bọ̀gún àfa tí wọn náà ń bọ̀fá àfa tí wọn náà ń ṣòro lábẹ́lé àfa tí wọn náà ń pe àwọn àjẹ́ àfa tí wọn náà ń pe ògún wàá gbọ́n tọ́lọ́run sọ wọn ni tí wọn náà ń bọ ṣàngó àfa tí wọn náà ń ṣe rádaràda tó sọ pé ọ̀nà tí wọ́n ń gbà bọ̀gún wà ní Islam tó wàá lọ kí ọ̀bẹ bọná lóye ó wàá lọ ka Suratul Hadidi ó lọ mú ọ̀bẹ ni tó ti bẹ́ ó lọ fi dú ẹran níbo ló ti rí torí ara wọn ti ń ṣe bẹ́ẹ̀ ọlọ́ni fala tad'u ma Allahi ilahan akhar ẹ má pè yìí o àwọn ọlọ́hùn míì fatakuna minal mu'adhdhabin kẹ́yìn náà má wàá dẹni ìyà tá a fìyà jẹ yín jẹ́ n wá fi ayé ẹyọ kan kún ká máa lọ ó rí i pé nínú Quran suratul Maida aya seventy two ọlọ́run ní innahu man yushrik billah ìdájọ́ wa dé dájúdájú ẹni tó bá pè nǹkan ẹ̀mí pẹ̀lú ọlọ́run tó tún rí pé kinní kan ń bẹ pẹ̀lú ọba yìí tó lè ran ọlọ́run lọ́wọ́ tàbí tó lè ran òun lọ́wọ́ kọ́dà arọmọlọ́hu aléhìlì jẹ́nà ọlọ́run ti sàlìjẹ́nà dè wọ̀ fún lúwa rẹ̀ eléyìí náà la fi ń ṣeré lónìí ọlọ́ni wa ma'wahu nar iná ni bùbú ẹni yẹn wa ma liz-zalimina min ansar lọ́jọ́ alikiyama ni kò ní í sí ìrànlọ́wọ́ láti ibi kankan fẹ́ni tó bá já alábòsí tó mú nǹkan mi mọ́ lọ́hùn ọlọ́run tún wá sọ̀rọ̀ ibi tí mo fẹ́ parí ẹ̀ sínú nínú suratul aqaf quran forty six verse four to five ọlọ́run wá ní kul ara'aytum bá mi sọ fún wọn ara'aytum ma tad'una min dunillah ṣé tiẹ̀ ráwọn nǹkan míì tẹ́ pè lọ́lọ́run yìí àwọn oògùn yìí nǹkan kan yìí ọlọ́ni arúni mẹ́ta kọ́lákú minal ard ẹjúwe tí wọ́n dá fún mi nínú lẹ́lẹ̀ amlahum shirkun fi samawat ẹ ti ẹ bá mi júwe bóyá wọ́n níbi kan tí wọ́n kópa lára sánmọ̀ ìtú níbi kitabin min qabli hada oyè ẹ bá wa wáwé kan wá síwájú talukurhan ó gbọ́ ìwé kan tó ti ń bẹ ṣáájú kurhani tẹ́ ẹ lè mú jáde àwọn atharatin min ilmi tàbí ìmọ̀ kan tó jíndò tẹ́ ẹ lè fi púrúfù nǹkan yìí fún wa pé ah, ọlọ́run o ẹni báyìí ló dábì kìí ṣe ọlọ́run ẹni báyìí ló dábì kìí ṣe ọlọ́run ọlọ́run in kuntum sadiqin tó bá yẹ pé gbogbo ẹjọ́ yín tẹ̀ ń rò ní òótọ́ ni ó dùn fàlà káyé ẹnìkan ni lẹ́yìn táwọn ọmọ ẹ̀ ní kú lọ bẹ́ẹ̀ làwọn kan ronú pé àwọn máa pe àmọ́ kódà títí dòní làwọn kan tó ń rọ ọlọ́ni wa mẹ́ni adọ́lù talẹ́ni náà tó fi ń ṣìnà jùláyé mímọ ìyàtọ̀ omi ń dùn nílà ju ẹnìkan tó ń pè nǹkan mi lọ́lọ́run tí èso ọlọ́run mẹ́ńlá yẹ́sítẹ́jì ìbúláwò ntí wá ń pè yìí tí ń bá ń pè ẹni yẹn ò lè dá lóhùn ilà ayé omi kìí àmọ́ tálíkìí àmọ́ fi dé ẹni tí ò lè dá ẹ lóhùn wahum anduwa ihimi gọfilun àwọn tó ti sùn tó ti kú níbi àdúrà rẹ kẹ́nìkan máa ní ya Sheikh Ibrahim gawusu liliwara can you imagine ìrànlọ́wọ́ ayé àgìfì ni wàá ràn mí lọ́wọ́ Ibrahim tó ti kú ẹ̀ ń kó bẹ́ẹ̀ ni ẹlẹ́ni ẹ̀ tó wá ń ṣe fáàrí pé àríbidé ti ń sọ̀rọ̀ yẹn ó jìnnà sáyé ìwọ ni wọ́n wá súnmọ́ ayé àbí gọfìlún àwọn tó ti fọnú fọra tán ọgbọ́n tẹ̀ ń wí mọ́ lẹ́wà ń pè wọ́n olúwa ọlọ́run mọ̀ ṣe léyìí láwí mọ́ mọ̀ ṣe lágbọ́ mọ́ eléyìí náà tó fẹ́ni tí ó bá mọ́ lọ́hùn bẹ́ẹ̀ yóò bá sí ní dọ́lọ́hùn mọ́ alukura ní sàwáwù ní àléhìn àánzẹ́rtàhùn amílámọ́tòǹdírìhùn láyúmínú àwọn kan bẹ ibi pẹlẹbẹ náà ni ẹ mọ̀ bá bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ ṣe wáàsí fún wọn bẹ́ẹ̀ ṣe wáàsí fún wọn wọn ní gbàgbọ́ náà ni olúwa ọlọ́run dákun mọ̀ ṣe wá ti won bàbá amadiru markas alekun àlàáfíà alekun ẹ̀mí gígùn alekun dẹ̀ra ba wa ṣe fún wọn bismillahir rahmanir rahim اللهم يا من شفيت أيوب وكشفت دور يعقوب اشف كل مريض يتألم ولا يتكلم اللهم إنا نسألك الشفاء لشيخنا حبيب الله آدم عبد الله اليوري ولكل روح أجازت عن النار بسبب المرض رب عري ثم أول ثم اشف كل نفس لا يعلم بوجهها إلا أنت إنك على كل شيء قدير لقد جاءكم لإلاف إن أعطينا فاتا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 Ah, ah, oh, bàbá wa dáadáa bàbá alibarika bàbá òṣogbo ọlọ́ba wa ṣe dáadáa fún bàbá wa imam albashir ah, ayub ọlọ́ba wa ṣàlékún àlàáfíà kó bá wa ṣàlékún dẹ̀ra bàbá wa almaruf bọ́lágadé lamẹ́ríkà ọlọ́ba mi ṣe dáadáa fún bàbá mi náà ọlọ́mọjọ́ ọmọ padà sí mọ́jọ́ ọmọ padà sí gbà bàbá wa ibrahim bàdéjọ ọlọ́ba mi ṣàánú wọn ọlọ́njẹ́ ẹ̀ máa ga sí mọ́jẹ́ wálẹ̀ bákan náà àfa wa abdulhakeem muradi ọlọ́ba wa ṣíjú àánú wo bàbá dá wọn padà ní ti dáadáa ọlọ́mọ fàbùrú kan wọn bàbá wa aládé bákàrè bá mi ṣe dáadáa fún wọn alhaji idris indiami ah, labaika idris indiami ọlọ́mọba wa ṣe dáadáa fún wọn ah, nasset energy ọlọ́dàkùnmọ́jọ ojóná bàbá wa taofik ah, ọlọ́run bàbá wa taofik ọlápọ̀ bá mi ṣíjú àánú wọn gbogbo wa pátápátá ọlọ́run kó ṣe dáadáa fún oníkálukú wa mọ́ fi wálẹ̀ nígbà kankan kẹlẹ́lá ilà ìlàlá gbogbo wa náà tá a wà lórí òpó ọlọ́run bá mi ṣíjú àánú wa láàrin bó tiẹ̀ jẹ́ èèyàn méjì láàrin ìṣẹ́jú mẹ́wàá ká fi àyè lẹ̀ láti pè wọlé tí ò ní jẹ́ ẹjọ́ nọ́mbà tá a pè sí plus two three four nine zero triple nine four one two three four àti wọn fàsìkò yìí náà sọ gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ olólùfẹ́ Ọlọ́run àti olólùfẹ́ ànábì sọ́sẹ́là ẹ rí i pé ètò yìí kìí ṣètò blọ́gà ètò wáàsí ni ètò ìdánilẹ́kọ̀ọ́ ni ètò alukurhani ni ètò ọ̀rọ̀ ànábì ni ètò ọ̀rọ̀ Ọlọ́run ni so gbogbo ń tá a bá ní náà ní káwa náà ká máa fi dá sí i. Ah, gbogbo àwọn tí wọ́n ti ń bá wa dá sí ọlọ́run bá wa dá sọ̀rọ̀ tiwọn náà ọlọ́run má fa burú kan wọn má sì fi kan ní kálukú wa gbogbo àwa náà tá à ń wò wá tá à ń fàdúrà ránṣẹ́ sí wa ọlọ́run dákun má jẹ́ kọ́rọ̀ tiwa náà dàrú lọ́la agbára ọlọ́run àtijọ́ kan ṣe ọlọ́run bí akele ayẹlẹ kayoni alẹ́dí láta àkóso sínú tún wàlá náà nígbà tá a bá fi ń retí ìpè yẹn a máa fi yẹn ṣàdúrà àfàwà ògùn lákin jẹ̀mí kamil olúwa ọlọ́run dákun bá wa ṣíjú àánú wòye o má jẹ́ kọ́rọ̀ yín dàrú o má sì ẹ̀jọ́ fẹ́ dàrú lọ́la la ilaha illallah bákan náà àfọwà kẹsìm kọ́sìm àrẹ̀mú ọlọ́mọba wa ṣíjú àánú wọ̀nyí kó bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀ àfọwà suleiman ismail ọlọ́mọba bá wa ṣe dáadáa fún yín kó sì bá wa gbàdúrà yín àfọwà ọláníyàn abe ọlọ́mọba wa ṣíjú àánú wọ̀nyí kó bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀ bákan náà àfọwà àyìnà adésanya ọlọ́ndàkùn gbàdúrà rẹ̀ ní tó ń ọlọ́run dákun má jẹ́ kó ọ̀rọ̀ yín dàrú àfáwà ọlámiwùmí ọlọ́run dákun má gbàgbà lọ́wọ́ yín o wọ́n sì gba ìrìnà yín mọ́gbà tiwa náà àfáwà suleiman ismail ọlọ́mba aṣíjú àánú wòye àfáwà olúbùsáyọ̀ ọlọ́mba àgbàdúrà yìí àfáwà abẹ́mọ́ òfin àgbóyè ọlọ́run dákun ọlọ́run ní gba ìgbà lọ́wọ́ yín kò sì ní gba àlàáfíà ara yín àfáwà awóyẹmí àfitósìn ọlọ́run dákun bá mi ṣíjú àánú wòye o kó bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀ lọ́la ilaha illallah bákan náà àfáwà bashir olùwọ́lọ́n dákun bá wa fún yín ní ìrọ̀dùnú ajíbóyè akíkúnmi olùwọ́lọ́n dákun mọ bá wa wà pẹ̀lú yín mọ́ fi yín lẹ̀ nígbà kankan bákan náà àfáwà sẹ́ríkì abíọ́lá olùwọ́lọ́n dákun bá wa ṣe dáadáa bá wa fún yín ní ọlá kó sì fáwa náà àfáwà ìyọ́lá tawhid ọlọ́n bá wa ṣíjú àánú òye kó bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ lọ́lá ilá ilá ilàlá muhammad rasulullah àfáwà asis oyebola bá wa ṣe dáadáa kọ́kọ́rọ́ ayọ̀ kọ́kọ́rọ́ ọ̀dùnnú ọlọ́mọ gbà lọ́wọ́ yín wọ́n sì gbà lọ́wọ́ tiwa náà lọ́lọ́lá ilaha illallah bákan náà àfa wa imaamu abdulfatai zakariya ẹkú gbogbo gbà ọlọ́run ò ní fi yín lẹ́ngbà kankan gbogbo gbà ọlọ́run máa wà pẹ̀lú yín ọ̀rọ̀ yín ò ní dàrú láéláé lọ́lọ́lá ilaha àfa wa àdìsá innocent ọlọ́run bá mi ṣíjú àánú wò yín kó wa ṣe dáadáa fún yín lọ́lọ́lá ilaha illallah bákan ni àfa wa sa'idu kakawa ọlọ́run bá mi ṣíjú àánú wò yín kó bá mi gbọ́rọ̀ yín sẹ́sọ̀ jamalidin abubakar ọlọ́run dákun mọ́ fún yín lẹ̀ nígbà kankan kó bá wa ṣe dáadáa fún yín àfọwọ́ Jamiu Labaika ọlọ́run bá mi ṣe dáadáa fún wa o Adégúnwà ọlọ́run má jẹ́ kọ́rọ̀ ẹ̀ dàrú ọlọ́run dákun gbogbo ibi tó ti dánú ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run dákun má jẹ́ ó dàrú láéláé ọwọ́ ọ̀tá ọlọ́run má jẹ́ ó má sì jẹ́ tẹ̀ lọ́lá ilaha muhammadu rasulillah wàlà awùlà wàlà quwwata illa billah Sàyídù Odùoyè bá wa ṣe dáadáa fún yín Bọ́lá Oyèyí ọlọ́run bá mi ṣe dáadáa fún yín o Ajíbóyè Akínkúnmi Ah, ọlọ́mọba mi ṣe dáadáa fún yín lọ́lọ́lá ilaha illallah ah, nẹ́tíwọ̀kì yìí kò fi bẹ́ẹ̀ ṣọ̀rẹ́ wa púpọ̀ àwọn tọ́lọ̀ ní kí n rókò ẹ̀ náà ni mò ń dá yẹn alone great ọlọ́mọba wa ṣe dáadáa fún yín wọ́n fi yín ilẹ̀ nígbà kankan lọ́lọ́lá ilaha illallah muhammadu rasulullah wàlà hawla wàlà kúwàtà gbogbo ẹ̀yin tó kù náà tí nẹ́tíwọ̀kì yẹn ò yá láǹfààní káró kọ yín ọlọ́mọba wa ṣe dáadáa fún yín lára àwọn tá a máa ń sábà rántí ọkọ̀ ń gbà mí àfàwà ẹja lónìí bú ọlọ́mọba mi ṣe dáadáa fún wọn àfàwà alájà arámídé Ah, karim bá mi ṣe dáadáa fún wọn ajá àbíkẹ́rímí bá wa ṣe dáadáa fún wọn ah, fáwa sherif hasan ah, hasan sherif àti leafi citizen asisi yusuf àti gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yọ̀máìtì yọmí ọlọ́mọba wa ṣe dáadáa fún oníkálukú wọn ọlámiwùnmí àwọn èèyàn tọ́lọ̀ ní kí n máa rántí orúkọ wọn àfáwà ṣẹ̀fín ọláàrẹ àti àfáwà abdulhakeem abdulhakeem kìnnìkan eh, awoṣe kìnnìkan ẹmọtí ìyẹn sá fún mi ọlọ́run bá mi ṣíjú àánú wọn kó bá mi ṣe dáadáa fún wọn àfọwọ́ Gofar Abíọ́lá mo ṣàdúrà fẹ́yìn náà ọlọ́run níjẹ́ kọ́rọ̀ yín dàrú káàrí gbogbo abẹ́ẹ̀bẹ́ ọlọ́run bá wa ṣe dáadáa fún oníkálukú wa gbogbo oníkálukú wa ọlọ́run dákun má jẹ́ kọ́rọ̀ wa dàrú بسم الله الرحمن الرحيم اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وأهدنا ووفقنا للحق وإلى طريق مستقيم إنجينيا وأنا ألم بواشي لافونا ما جاكورو تينا دارو ألم بواغبيغا ibi tó dé ọlọmọdé ó takú síbẹ̀ àwa náà ṣíjú àánú wa ò ṣe dáadáa fún wa ò kó ràn wá lọ́wọ́ bó àwa náà láṣìírí láyé bó wa láṣìírí lọ́run títí ayérayé ọlọmọdé àmọ̀nira bisimilayi rahman rahim alfata bisimilayi rahman rahim.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 Adama Ali Lori. Adama